you in line. So maybe we'll step outside. We can go right outside at night time. Ain't no what's it be, ain't no what's it go. Look, I give you up close and personal something. It sweet you like when I'm messing, got nothing. Uh, you know what's it be, you know what's it go. Look, I give you up close and personal something. It sweet you like when I'm messing, got nothing. Excuse me, please, my sister. Girl, I be talking to you, you know go say that me they are caught now. And I want to be your mister. I just see your face on top my radar, I want make we jam jam. Girl, I stand out, any money plenty, I go ever finish. But then again, I never spend that finish kind of love and know for you finish don't see me finish Because of the vibe I come back Our bodies are done, they comply She make me shout, oh diva Aye, aye, aye, aye Girl, as long as the energy to my cup, we never finish Waiting, I feel I go talk and finish See, girl, if you give me one minute I convince you I am that confident waiting on you for a couple minutes. No make a room, I can see me finish. Tell if you won't give me one minute, till I convince you and I confident. Mm-hmm. I convince you and I confident. Yeah. mm I convince you I'm that confident. Yeah. I convince you, I'm that confident. No, my cool, my cool, they see me finish. I convince you, I'm that confident. one on the clock on Fresh 105.9 FM. A very good evening and welcome to Tuesday's edition of the Road Show with Rolake. I trust everybody's doing okay. Yes, I welcome you officially. You know what we call Tuesdays? Turaka Tuesday. And I hope that you're able to unwind a little after the hustle and bustle of Monday. You're settling into the week proper now. And I trust that everything is shaping up for you according to plan. Welcome once again to the freshest FM dial in the southwest of the country, 105.9 Fresh FM a.m. As we do on Tuesdays between 4 and 4.45 p.m., my ladies have gathered and together we're going to be talking about matters arising. But before we get into the topic for today, a quick rundown of things to anticipate on Fresh FM from now till about 9 p.m. Yes, I'm cleared away from 4 to 4.45 p.m. with the ladies, at which point we switch things up for Fresh Sports the Evening Edition. You want to stay tuned for Bolahon. He comes through at 4.45 p.m. At 5 o'clock, stay tuned for Let's Talk About it with Sir Yinka Ayefele and Enito Olusegun Bamidele, that's EOB JP. And together they'll talk about it from 5 till 7 p.m. At 7 p.m., make way for the national news, first in English and the translation in Yoruba language commences right after. And at 7.30, I am back with you on tonight's edition of The Other News alongside Abimbola Ulo. So you want to stay tuned for that. And that's the full rundown of everything to anticipate on Fresh 105.9 FM from now till 9 p.m. Welcome once again. My name's Rolake. We're going straight back to the music. When we come back, I'll introduce the ladies. Don't touch that dial. Fresh 105.9 FM. Invigorating. go take shit. Eh. Five killer, Johnny Sambalita, protect my energy from your padora. Then my pastor say, I be my healer, everything I desire. I go to see my rhythm, flow like a river. If you get sour, come on, go and sit down. I go just better, come off my jigger. I go just pay, follow my lead. I'm feeling vibes on vibes, uh. I'm taking dynamite, yeah. I play your condo like, you know I'm just that. kill my vibe. I see you watching my stories. I see you getting my lifestyle. I see you watching my movements. This bad bitch bad every day. I know they look at your face. from your bad dollar Let my boss pastor say I be my healer, everything I desire I go to see my rhythm, flow like a river If you get sour, come on go and sit down I go just para, come on, my jigger I go just pay, eh, follow my dream. i I'm feeling vibes on vibes ah. I'm thinking dynamite, yeah I blow your condo lights You know I'm just From the Mavens, Aria Town, that one titled Bloody Samaritan. It's 4 6 on the clock on Fresh 105.9 FM, and you're hanging with Rolake. It's a Turaka Tuesday, so from now 4 4.45 p.m., you're not just hanging with Rolake, you're hanging with Rolake alongside Mo, Merry Gift Sunday and Sherifat Oshoala. Good evening, ladies. Welcome on board. Good, Good evening. evening. I love that, like a choir. It's my a cappella group. <laughs> <laughs> Hi, girls. Nice to have you on the show. Welcome this week. Yes, so as we do, we're going to be discussing matters arising. There are too many stories that are circulating on the blogs, on social media, on television. It's like um, I saw something over the weekend that said it's like the devil has come out for marriages and relationships on social media this season. So I figured let's dive into some of the interesting drama and commotion that's been happening, you know, on social media regarding celebrity couples and the like. So, so many couples, but let's start from the recent um, Big Brother evictees, a lady that's called Tega. Now, those are watching, or those are listening and watching us on Facebook, say hi, ladies. Hi. <laughs> Those are watching. If you've been following Big Brother Niger, or if you've been at least, you know, observing what the blogs and things have been saying about the reality show, you just might have come across, you know, a scandalous story of a lady that is supposedly married on the outside, but is currently or was on the show and has been having, you know, a good time with a guy that is on the show that is supposedly single. So as you can imagine, a lot of people on social media weren't too impressed that this married woman is frolicking on national television, knowing fully well her husband is on the outside. At some point, the husband released a statement saying he cheated on her before she went into the house and you know he broke their marital vows and that they had an agreement that she's allowed to do everything but Yes. so she can do everything but, you know, and she's been doing everything but <laughs> as as far as we can see. But she got evicted over the weekend and as you can imagine the blogs and people are coming for her asking questions. How do you think your marriage is going to survive knowing fully well that you did all of these things in front of, you know, the the world? Mm -hmm. The husband has released a statement as of last night saying he's broken. Whoa. So, do you think Ah, can you ever be in that kind of arrangement with your man? First of all, you're married, you're going on a reality show. You know, what kind of arrangement is you can do anything but everything but everything but what? If you do everything but the then is that not everything already? Mm -hmm. Everything is everything. Everything is everything, exactly. everything is anything. Yeah. <laughs> Sherifa said everything is anything. So do you think that because people are accusing her and her husband of playing a script, that maybe they are doing all of this for publicity, do you think a couple will go that far? to make money to you know put their relationship out there like that the wife people are touching her you know in places that only a husband should touch on national television or do you think she just got carried away that's a silly publicity i don't believe that she actually paraded it that they were acting based on a script but that's that's total that's arrant nonsense a married woman is not supposed to be doing all of that so i don't think i can ever find myself in such an arrangement with my husband <laughs> Mary Gibbs, what are you thinking? Seeing as you know, we live in a world where they say freedom of expression. Is that her expressing her, you know, freedom expressly? I, I think the, I think the problem is even when we're given freedom, we tend to take things to the extreme. They probably didn't see this escalating this way. They just thought oh, it was going to be minor, but unfortunately, you can't play with fire and it won't burn. So if it was a script, both of them were acting out. Unfortunately, they will have to live with the consequences of it. Hmm. It's sad, but I don't think I can ever agree to such madness. Well, I don't think there is any script playing game here because I think for the guy to actually acknowledge that he cheated on her, I think the action was based on maybe revenge. On national TV, yeah. like your husband cheats on you, nobody knows it's in the house between you and him. You now want to take, you want to get revenge, you now go on national TV or is it international? She could be cable. that mean because I don't think any man, like my wife, like telling my wife to go out there and do whatever, whatever and anything. Like. It's just really it's, it's absurd. Yeah. So I think there probably there are other reasons, but that script playing thing is not it. It's not me. what you think. Hmm. I don't know, but that's what's currently happening right now. She's trending today. She's doing media rounds, and as you can imagine, um, press people are asking all the questions you would expect them to ask of a married woman who was seen so publicly frolicking on a reality TV show. So that's on one side, which brings us to the kind of things that are actually happening on social media with couples. Before I dive into any of the other stories today, I want to know your opinions. First of all, they say love loudly and proudly. Are you ladies the kind of ladies that once you're in love, you're going to be splashing your boyfriend, husband, you know, fiance all over your status on WhatsApp, Facebook, Instagram, Snapchat, everywhere they look, your screensaver. You know, are you, this kind, are you that kind of lady that if he buys this, everybody must know? Mm -hmm. If he mm-hmm. coughs, they must know. You know, are you going to be so loud and proud like Tonto DK, for example? Nah. Well, I like the PDA thing. Okay. Public display of affection, but to an extent somewhat there should be boundaries. There's there should be a time I want to just flaunt my man because I really love him, but not like strain everything he buys me or some other gifts or everything will go anything in my home relationship. I can't flaunt it on my status or my social media platforms. Those things are meant to be sacrosanct that we have spoken. Very Gibbs, Kilo feel. I won't, of course, I wouldn't be pasting or posting him everywhere. I think I'd rather do Loki. Loki. Yeah, there are there are important occasions, maybe his birthday or maybe a milestone, something he just achieved. Of course, I need to celebrate with my man, but putting him on my status every. I don't even put my own pictures on my status like <laughs> every day, so. I don't think I'd do Sheriff, I'm suspecting you. No, I really think no definitely Loki. As a celebrity, I don't think I would want anything of my private life, my children, my husband. I want my private life. Whatever I'm doing, as a celebrity let that be out even as a as an individual i don't like flaunting my own things so i got a new bag mm, i got a mm, new mm, mm shoe mm, i mm. got a new car all those things i want to be happy genuinely without you because i don't want validation you posting that eh, like uh, you want people to see, see as a happy person exactly and that's not really it so it's just cool to be lucky, be happy and you know just do whatever little thing you want to do on social media probably your business or something but it's important for your man to post you because it's all good you ladies saying that if your man wasn't posting you at all not like celebrating you. your, your, your <laughs> status you know how that make you feel do you want to be you know publicly celebrated even Sometimes. if you might not celebrate him publicly sometimes. <laughs> For, me, what is good for the goose is good, good, for, for the, the gander. gander. Mm -hmm. So I wouldn't impose that on him and say, "Oh, put me on your status every day." No, I'd want to assume that my man is going to be someone like me pro productive, engaged at different times. So if he puts me there, fine. fine. But if he doesn't, he's not under any compulsion to. People are different. Do what makes you happy. If my mm -hmm. husband is the kind of person that wants to post me all over, like I don't mind. <laughs> Can you yes, imagine? No. Yes, no. I don't mind. <laughs> okay, that's very interesting. I I think the older I get, the more I learn that you know, love quietly love loudly but not necessarily publicly win quietly as well yes. so when you lose you can you know recover yes. quietly yes. um show less than what you own speak less than what you know and if you have nothing good to say, don't say anything Keep at all. Right. That mm-hmm. those are you know the, some principles I live my life by. Mm. I remember when I first moved back to Nigeria from the UK, and I was talking to a girlfriend of mine that was here about the person I was dating at that time, and she said, "Ah, don't put this picture on your BB." That time we're using BlackBerry, right? Mm -hmm. like, "Don't put this picture on your BBMO." That's how they steal people's <laughs> boyfriends. So I know a lot of girls that won't post their man because they don't want to, as they say in Yoruba, gbesi laye lower." if that mm-hmm. makes any sense, so that mm-hmm. some other people, not, mm-hmm. their eyes won't start choking and stuff. Um, but talking about Tonto she's come under a lot of criticism recently um, for what just happened with her most recent relationship. That relationship lasted all of about three months or thereabouts, but in that time, we got to meet the man. He bought, she bought a car for him, or at least a presented house. a car he escorted her to her child's school graduation and yeah. stood as the father figure. And turns out the entire thing was about three months. Very loud, very proud, only for everything to come, you know, upside down sure. again on social media. Note, we would never have known about the guy if she didn't post him on social media. Now that they've broken up, it's also on social media. Not not so long after her marriage, you know, publicly degenerated. So a lot of people have been basically coming for her saying, You keep doing this to yourself, right? Why do you keep, why can't you just keep things on the inside without being so loud and proud? That way, if it doesn't work, then you don't get embarrassed and stuff. So, do you think, you know, she's clearly a lover? that wants to show when she's in love and stuff. Mm -hmm. But what can she do if you were her friend to protect herself from <laughs> karashikins? You know, men that perhaps are preying on her. I don't know if she's perfect or not perfect, right? Mm -hmm. But mm-hmm. whatever the case is, the way this particular relationship ended so publicly, yeah. with voice notes, really nasty things, allegedly, videos. videos as well that were mm-hmm. said by the man. How do you love somebody three months ago and you're standing as the father figure, and three months later you're on Instagram basically bashing mm. this lady? Um, okay, let me go first. Um, I think from my own um, perception, I think Tonto Dike is someone who is very emotional. You know, there are people who naturally, it's not because they really seek validation online. They just naturally just want to, okay, I'm in love. This is me. I'm just an open book. Mm-hmm. This is how I live my life. It's, it doesn't mean she's not genuine about the relationship or her love life. So, um, well, going by the fact that a previous relationship, a marriage, broke and um, we saw it on social media and then going into another relationship but i think at some point she was hiding it before she eventually showed the guy showed us the guy and so it still ended on social media well somebody actually came out uh, the guy's friend or something said tonto she's such a good lady he never expected the guy to behave that way to her so we can't totally say she is such a bad person and she deserves all the things she's been getting but my whole advice to her would be she should just sit tight this time around. Even if anybody comes, she should just carry out her assignment well. She should calculate the mathematics. She should do it very well, and not just sh- don't even show don't even don't bring anything. Yeah. Don't bring anything to social media again. Just live your life genuinely. You can be happy. Gen- if you want to love, you want to be a lover girl. Do it outside social media. Nicely said, Dami. Mary Gift and Sharifa, what are you guys thinking? Well, I'm thinking like Dam- uh, Dami just said, I don't think Tonto is really a bad person in that sense. It just might be that she has excesses. All of us love differently, so there is no need to crucify anybody on the cross. This might just be her own way of being happy, like Dami said, or expressing her own joy. But we all need to realize that there is something called moderation and control and you need to realize also that the social media community is made up of a lot of people who really don't care about you so when you take your personal stuff and you put it out there there are a lot of people who are sad there are a lot of people who are depressed there are a lot of people who just want to and make other people company. company so they want to also make you miserable so what i tell Iva, our friend is babe what's done is done there's no need to cry over spilled milk Moving forward, what lessons did you learn hmm. previously? Can we slow things down, especially the whole social media thing? I think the most important people even need to learn about this factor are close friends and our families. Exactly. So I come, us. I maybe say, for instance, now I'm getting married tomorrow. I don't need to come and announce on air. All I need to tell is Captain Roddy, I'm getting married. Damn you, because this are my this is my circle. The rest of the people can get to know, but I don't need to tell you. Yeah, like me, Mary Gift. I like the sound of that. Sharifa. Uh, let's have well, it. Well, I agree with the ladies. Like I said, you know, I know that there are people that they don't mind whether they're having ten breaks up, breakups rather in one year. They are posting all the guys mm and they don't mm care whatever. But since she has, you know, done this over time and then it seems like it's it keeps breaking, so I think she just lay low and you know try to mm have a mm-hmm. rethink, you know, and you know put things together and just lay low. Definitely, just <laughs> be, <laughs> just keep quiet, please. I mean, when all is said and done, I have to say I respect the fact that she was willing to take her L so publicly as well. You know, she showed us yeah. the love, and when it a, ended, she came out as okay, that's mm -hmm. the mm-hmm. situation. That's I'll take yeah. it, sir. Yeah. We hope she, you know, takes in a stride and she gets a good man. <laughs> and the next one is luckier in love than you know the next Amen. relationship is luckier Amen. than this one. She'll be really paranoid. I can imagine because you know trauma Mm. But let's not get into that. We're going to take a short music break. When we come back, we've got one or two more, you know, scandalous stories coming out of the celebrity scene to discuss with you on the show today. Do not go anywhere. Don't touch that dial. Keep it on fresh 105.9 FM. I've got her up next, and this one's called Damage. Enjoy. it, it ain't a question. Oh, it ain't no one for guessing. So more than emotionally invested. Showing you all my imperfections. Oh, if I let you, don't take me for granted. Yeah, if I'm worth more than you could manage, manage, yeah open with me, oh, we could be honest Closer to oh, me, oh, giving me solace Promise that you won't let me fall Holding me tight, loving me right Giving me life, all night you could be Telling me lies, making me cry Wasting my time the whole time, so just be careful what you take for granted, yeah Cause the me know you could do damage. You, you could do damage. You, you do damage. Yeah. Worry about it, I'm putting pressure. You'll only cut me if I let you. No, we ain't doing this just for pleasure. Either learn me or I'm a lesson. Going on. If you want me, you take me for granted. Yeah could manage, baby. Oh, you're falling for me. Oh, baby, I caught it. Oh, we could be whatever you want, call it. Promise that you won't let me fall. Oh, oh, oh. holding me tight, loving me right, giving me life all night. You could be telling me lies, making me cry wasting my time the whole time, so just be careful what you take for granted. Yeah. Cause with me, no, you could do damage. You, you could do damage. You, you could do damage. Oh, you could do damage. No. to the station that keeps you fresh all day. Fresh 105.9 FM. Karo, uh, abeg I dey come. I wan reach Stanbic IBTC bank. Sure. Now you wear slippers dey go that kind far place. Which far place? Stanbic IBTC bank be my backyard here. Ah. e shock you that na new level so stanbic ibtc bank don get agents for everywhere now that one mean say if you don see the stanbic ibtc at ease agent you don see stanbic ibtc bank be that you fit open wallet account and do all your banking transactions for we agent place omo dis new levels chop better sense o stanbic ibtc bank don tanda right next to you now stanbic ibtc it can be Uncle Dentist, can be cavities and how Colgate take they protect my teeth from cavities? Shey they use comfort? No dear, Now, hold for teeth they cause most tooth pain will be cavity. But if you use Colgate maximum cavity protection take brush every day, the confirmed formula could help keep natural calcium inside our teeth We could protect them from tooth decay. Time don't reach to upgrade to the world's most chosen toothpaste Colgate because Colgate locks calcium in. Yes, cavities out! Now, the Nigerian Dental Association, they recommend Colgate. May your wetin dey happen now? Eh? You dey tell me o. Oh. Omo, I just never enter the ginger zone. Ginger, no dey at all. Hey, oya oh, sit down, make relax small. Take koko. Ah, na the ginger be that. Give me one go, go, coca, cola, yes o, oh. make you ginger. Ginger your flow with Coca Cola. Give me one smoke. Roadshow. Roadshow. With Captain Raleigh. This is Fresh Radio. We play feel good music. Music like this. I got a feeling. Take me down like I'm a domino. This is the rhythm of the night. That tonight's gonna be a good night. Since you've been gone music, music to make you feel good. This is 105.9 FM, your feel good radio. Thank you. potion Hit me with your best shot, honey I've got no reason to doubt you Cause certain things hurt and you're my only virtue And I'm virtually yours Twenty nine on the clock. Welcome back to the Road Show on Fresh 105.9 FM. My name's Rolaki, and on Tuesdays, I've got my ladies, and together we discuss what we like to call matters arising. On the show today, we're coming with plenty stories because it's all about celebrity gossip. A little different, right? <laughs> celebrity gossip. Before that break, we spoke a bit about the married evicted Big Brother Nigeria contestant and the shenanigans that went on in the house and what she's going to have to face now that she's out of the house. We touched on Tonto Dike and Kokugiri. <laughs> I think that's how his mm-hmm. name's pronounced. And their relationship meltdown so publicly on social media. So now let's go to hmm, another interesting matter that's been trending. In fact, the Egbon in charge, the Egbon involved in this matter just released a brand new song today. I'm talking about Two Face Debia, and yeah. the song's called Searching, alongside another legend, a legend in the industry. So I want you guys to check that song out. If we have time, we might play before the end of the show. But yeah, Two Face is trending and has been trending since the weekend because his wife, Annie Idibia, came out on Instagram to vent Annie, I want to assume, was very frustrated or angry, jealous. I don't know what emotions she was feeling, but decided it was a good idea to go on Instagram and vent about, you know, some of her feelings about his baby mama, his family, and basically not feeling appreciated and valued by her husband, and also feeling disrespected by his baby mamas. I say mamas, quote unquote, because in particular she's targeting one baby mama, but there are two others, but it's one in particular I think is Annie's problem. And some have said, Annie, this should not be a problem. In Yoruba, if a woman has had a child for you, she's no longer legbegbe, she's officially a wife. This person has had two boys, has had a girl. This person technically might be considered a, a wife. wife. But some other people are saying he married her legally or traditionally, whether she's had kids or not had kids for him, only Annie has the ring. So, shouldn't this other lady respect boundaries? Others others have said a man that was cheating when you were dating. Why do you think when you marry him is going to stop cheating? With the same woman he was cheating on you with while you were dating. Mm. So there are many schools of thought. Everybody has opinions on this whole matter. So I want to hear from you, ladies. I obviously know what I think. I think a lot of things about it, but the biggest thing for me is Annie. I don't know what happened, but you shouldn't have gone on Instagram. I believe that if you want to vent, whatever you need to do to make yourself feel better, do it, even if it involves Instagram. That's me being absolutely honest, right? Because there are some people that would say, if you want me to talk about you nicely in my story, maybe you should have acted nicely. Mm -hmm. but you can't control how I tell my story or how I choose to share my story or how I want to, you know, decimate that information. So that's on one side. I'm old enough though to know that it might not always pay me <laughs> to go so openly and share my story for whatever reason. Yeah. So, not judging Annie, just trying to understand, you know, what's going on and what could have pushed her to decide Instagram is the place. You know, I want to shame this man. The world must know that as nice as Eno is, this is what I'm going through. Because I think sometimes as a woman, when you're hurting, you want the man to hurt just the way you're hurting. Yeah. And you can't think of any other way to make him feel that way. And it sometimes makes you make, you know, the wrong decision or you overreact. And, but yeah, deep, very deep, really deep. Quite, it's heartbreaking. Also, I'm also of that school of thought that you shouldn't have gone on Instagram, but I think there are points where we totally break. You know, we could be stretched to a certain elastic limit, and there is most certainly a breaking point. I'm not trying to make excuses for Annie, but I'm thinking this particular scenario must have been one of those tipping points for her because I mean she's been in this situation for a long time. Mm. Why now? Why didn't she do this last year? No justifications because at the end of the day, even though she wants to hurt her man and she wants to reach out, I mean, that other lady is certainly not in the country no. but she mm. knows that social media is a worldwide platform, so she's gonna see it. But in the process of trying to hurt her, and your man, you're also hurting yourself. So you, you could have done it better. But like I still say, there's no need to cry over spilled milk. Bottom line is how can we salvage what we have on ground? Logically, you can't send that woman out of your man's life anymore. After three children, ah, you can't. So there are some things, there are some, there's one particular quote I love so much. Give me the strength to handle what I can't change. There are some things in life, as much as you wish you could change, they can't change. And they you knew that, that before way. you got into it. Yeah, so the choices so, were clear, yeah, right? So these are some of the things you need to leave. I think moving forward, what you should try to see is how can I manage this scenario without losing my mind? because at the end of the day would losing your mind be worth it your children you want to live long and you want to be happy and, I mean, <laughs> if you lose your mind you definitely lose the man so, <laughs> so you yeah. need to check that oh, really, um, okay Sheriff go on like Mary Gift said if it won't solve the problem I think you shouldn't do it the reason she probably did it was because he, like she's been pushed to the wall she probably has been harboring that you know wanting to post on social media you know but you know something must have happened like she's like oh no i'm not having it anymore but in the same vein i feel like what she has to look to you know what does she look forward to you know posting on mm. social media what do you want to that end? to do yeah mm. to what to what end can, if it's not going to solve the situation then so posting on social just you know lauded it everybody is you know talking about it but it won't solve the situation i think she mm. should have paid attention to how could this you know situation be solved and not you know making it worse because i think she just you know because you know, everybody, brother, you know, brother-in-law, you know, everybody's saying anything about it, and then I don't think that would solve. It's just. And I need to extended people to need to learn to just ooh, ah, You have yeah. your feelings and opinions, and you might not be able to share. But when the couple fight, that's not the time to say, hey, eh, eh, you know, eh. saying that she didn't do. Then this. putting their parents involved mm -hmm. as well. Come on, mm-hmm. respect, respect, respect. Just Boundaries. people come and say yeah. things that on a norm they, won't they wouldn't have the guts yeah. or you know the audacity to even say. Dami, do you have any thoughts on the matter? Uh, nothing different, but I just like to take it from another angle. I think, um, well, I support the fact that she's not supposed to take it to the Instagram, but I feel she was frustrated and she acted like she doesn't really have anyone on her side. Hmm. And so the only people she feel or she felt would be able to understand her plight were the social media folks. The world at large, my people come and see because you. Because <laughs> we have Instagram families. <laughs> uh, to face elder brother, younger ones. Even her own brother. even her own brother. So she felt, let me just, I'm frustrated. They want to kill me here. Well, mm -hmm. let me mm-hmm. just stop. I'm not having it I'm, anymore. Exactly. And immediately she deleted it. Today I saw a post when um, Two Face posted. She even congratulated she, her she was the first person to say, Congratulations. Oh, finally. You know, so it's just like Edben Udake. Oh, because that's the truth. What, it doesn't matter what we think or what we say. Whatever's mm -hmm. going to yeah. happen in that marriage is going to happen, exactly. regardless of what opinions we have. So and I don't think at this point you would want to have a divorce or maybe even whether she wants to or she doesn't want to, I mean, <laughs> let's hope that, you know, things get better. Studio lines are live. You can join the conversation. We're also live on Facebook if you want to drop comments for us. You know what to do. Get on under our live feed and drop your comments and let's hear your thoughts on all the different stories we've been tracking for you on today's Girl Chat. Yes, I see a few comments on Facebook. I'm going to get into those in a bit. My studio lines are live, like I said. Um, so let's take our very first call before I get to my Facebook people. Hello, good evening. Hello, good evening. Hi, good evening to you, sir. Your name, please, and where are you calling from? My name is Olu Hashem. I'm calling from Ologunero. Welcome, sir. Let's have a contribution. Um, I think um, I to talk about two things. um, issues. You understand? Mm. The the matter is this. Okay, if you can call us back, please. My caller from Ologunero, I appreciate you. Okay, let's see. Wale Anishilowo says, Captain. Okay, thank you very much, sir. TTL I love you. Thank you, ma'am. I appreciate everybody's comments. Let's go, let's go, let's go. Adebayo Adesoya says there's nothing like fully well. Ha, please, it is full well. Thank you. Use it to collect money from the bank. Shakira Yusuf <laughs> says, Engineer Femi be well done. Um, Doyle's Bishi says, what type of marriage existed between Tega and the husband? If civil registered, then we public, then we public has a point. If baby in marriage themselves, then it's not marriage yet. Okay. I don't know if you guys got that one. Thank you. Ola Gold says, good evening. Thank you. Good evening too. I appreciate. Um, thank you everybody for comments on Facebook. Um, Joel Bernard says, good evening. Ah, thank you so much. I appreciate you and happy birthday in advance to you. So all those messages were just congratulatory messages. Thank you, thank you. I'm honored. I appreciate everybody. Hello, good evening. Yes, hello, good evening. Yes, sir. Your name, please, and where are you calling from? You might want to call back. I don't know what's going on with the studio line. 080 32 32 1059 080 1059. Hello, good evening. Yeah, good evening, General. Hi, Ahmed. Welcome on the show today. Yeah, thank you. Happy belated birthday to you. Thank you so much. I appreciate Brother, you. I didn't get across to you yesterday. That's I was okay. under the bad weather. Yeah. Thank you. I appreciate you, bro. Hi, ladies. Hi. Hi. <laughs> yeah, for me, firstly, you ladies have said a lot, and your views are valid regarding the topic. Let me just start from Boma and Tega. Mm. And I think for me, it's obvious that a lot of people can do anything for fame. Mm. They can do anything for fame. I believe that that woman did that because she wants to popular, not because about the other stuff and we lady forget about that she had a son. Then everybody can forget about it. They can use this thing against that son in the near future to use it to abuse the son. You can uh, eh, be with your husband and still go on. I believe that with, uh, with time, people will forget about the uh, husband and wife, but that time definitely a lot of people will still use and dig out all those stories to abuse that son in the future. Mm. People just need to be careful what they do. They should remember the consequences of whatever they do today. They will lead there tomorrow. Yeah, regarding Susan and Libya, we all knew that two people is Father Abraham. <laughs> you can't just come online and give us all those stories. Then mm. all I mean, I don't know what happened there, but if you can, please call us back 080 1059 1059. Hello, good evening. Hi, how are you? I'm doing well, thank you. How are you, sir? I'm fine. You have a titular calling from Lagos. I greet you. Nice to have you on the show, ladies. Hello. Good, evening. evening. Yeah. Hi, Sharifa. Uh, truly I call because of Mboma and uh, Trega. Okay. I listened to them here. I listened to them here in Lagos today, and I, I, I heard her comments and how she has moved on, and you know, is in good communication with her husband. Hmm. So if she has realized what has happened, I would suggest that people just keep quiet and you know, stay their whole life as well. Hmm. They do people do worse things behind closed doors, whether Indeed. it is behind closed doors or you do it in the open, it's still the same. So people should just move on and let them be. Okay. That is their values, and uh, the husband is not complaining hmm. any longer. Even Goma, the guy said he has apologized, he has done whatever, and people still continue to behave only as a I hmm. think this is just hypocrisy of our country. Hmm. We should stop all of Okay. Thank you very much. Thank you so much, sir. I appreciate you and your contribution. I mean, I have one or two things to say about the husband as well. Personally, I don't like a man that talks too much anyway. So before we even knew whether they were married, whether he cheated or didn't cheat, the girl was in the mm-hmm. house. The husband already released statements. Why? Why? I don't <laughs> understand. A whole epistle about breaking her heart and all of that stuff. Then she gets evicted. We've not heard from the girl. Husband has done press live release. press release again. I'm broken. I'm this. I'm not saying he's not broken. His feelings are valid. But oh no, Sharaguri. That's what they say Like man, man, up a bit. I'm not saying men shouldn't be emotional. I like mm. a man that is in touch with his feelings, but some things are better kept on the inside. Yeah. Face your wife and fight. Mm -hmm. Why are you coming to tell all of us online? but, <laughs> but, if you didn't tell us, we won't be gisting about it. So thank you, husband of the woman. Ola Gold says, what what think about suggests for this celebrity, especially Two Face wife's matter, is that why can't she just explain everything to her own family or husband's family instead of social media? Mm. Yeah, valid. Let's take another call quickly. Hello, good evening. Hi, good evening, sir. Your name, please, and where are you calling from? Nice to have you on the show, sir. It's not your own Boma we're talking about, or is it you? <laughs> <laughs> okay, oh, Mr. Boma, let's have your contribution, sir. Uh, uh, okay, okay. It's a very popular name. Mm. You also have to regard what you are talking about. Mm. I do not know why people should be the Women and men have been fornicating left It's a living fabrica. Hmm. remember when you were sent uh, David to the West Front and uh, is wife? Remember? The Africa so they should not be crying more than the parents. Those who are crying now, they didn't do more than we hmm. have 132 in their cupboard. That's mm. Okay. And sugar was tied to your husband. so what's the problem? Okay. It's not the same to uh, commit fornication from time immemorial. Mr. Boba, I'm out of time. Unfortunately, I have to let you go. Thank you so much for your contribution. We appreciate you. And we agree that there's nothing new under the sun, right? And there's nothing we're discussing today that hasn't been happening since time immemorial. All we're saying is that some things are better left, you know, behind closed doors. Yes. Some things we'll rather know about but not see. Some things we like to hear but not necessarily participate in. To each his own. But, you know, be prepared for whatever consequences depending yes. on the choices that you make week. Yeah. My name's Rola Cabello Daring Day. You just chilled with Damila Lamo, Mary Gift Sunday, and Sherry Fatushoala. This is Fresh 105.9 FM. Thanks for hanging, and I'll see you guys at 7.30. Catch the action, the passion, the feels, the thrills, the news all day on Fresh Sports. It's a beautiful and wonderful afternoon to everyone under the sound of my voice. It's great to have you join us again as we are ready to embark on this amazing trip across the world of sport. 4:45 on the clock. You know what I mean. Another sport o'clock on this wonderful radio station set aside to preach the gospel and, of course, celebrate the latest and the biggest news in the super exciting world of sport. The program is. Free fresh port. A second edition for this beautiful day coming live to you from the stables of Fresh FM 105.9, the biggest radio brand, the fastest growing radio station, the most listened to radio station, the Chelsea Football Club, the Super Eagles of all radio stations in southwest Nigeria. My name is La Hon Olalere the voice of your Radio G, undisputed, incontestable, indefatigable, the vibrant trailblazer, ready once again to do the needful when it comes to the world of sport. It's the match day two for the Super Eagles of Nigeria. They continue their World Cup qualification campaign today in Cape Verde. Expectedly, with few minutes to kick off, we shall be celebrating the previews and, of course, the build up to the game set to go down in the next couple of minutes at the Estadio Municipal at the Winter Center. Also on Fresh Sport this afternoon, the battle from promotion talking about the promotion battle to the MPFL is up for grabs while the Nigerian National League Super 8 playoff kickoff already with one game done and dusted at the Inamdi Azikiwe Stadium uh, will celebrate the US Open Games where four matches will be going down, two from the men's singles, two from the women's singles. straight to celebrating the details. The Super Eagles of Nigeria will tackle the Blue Sharks of Cape Verde right there in the next couple of minutes for the second game of the Qatar 2022 FIFA World Cup qualifiers without the service of the UK-based players that includes the likes of Alex Iwobi, Kelechi Promise Yanacho, Ogene Karitebo among others. Coach Genetro, first choice a central back of Lian Balogun alongside William Trust Ekong are also missing for the Super Eagles of Nigeria. The Super Eagles contingent that had 19 players, I mean, landed uh, on the island of Mindelo yesterday morning. And of course, since then, the boys have been training on the AstroTurf pitch, talking about the artificial grass surface of the Estadio Municipal at the Centre, Ladies and gentlemen, the stadium set to host the Super Eagles and the Blue Sharks of Cape Verde. In case you don't know, let me confirm to you, the stadium is an AstroTurf stadium to this encounter scheduled for the Estadio Municipal Adevinto Stadium a fourth member a number of ambition fresh legs uh, that wasn't deployed in Friday's two goals to nil victory over Liberia in Lagos to stake claims for permanent shade in Nigerian squad. Three points we consolidate Nigeria's leadership for the Group C. A victory for the Super Eagles of Nigeria will guarantee a minimum of three points ahead of any other team in the Group C of the CAF qualification for the FIFA World Cup. Ladies and gentlemen, celebrating the starting lineup. Coach Genetro Stig with his number one and Sparta Rotterdam of Holland goalkeeper. I'm talking about Maduka Okoye as the man between his teeth in defense. Shehu Abdullahi will operate from the right back position, while of course Jamilo Collins kept his place as left back. Ladies and gentlemen, Leganes defender just talking about Kenneth Omero alongside Chidozie Awazim have been picked as the two central backs for the Super Eagles of Nigeria. Bonke Innocent of Malmo in Sweden alongside Moses Simon not forgetting, Paul Onuacho not forgetting, Victor Osime are all in the lineup for the Super Eagles of Nigeria. Ladies and gentlemen, Ahmed Musa is making his 100th appearance today for the Super Eagles of Nigeria. Ladies and gentlemen, at this point, let's celebrate the captain. Ahmed Musa is in the lineup for the Super Eagles of Nigeria, earning his 100th cap for Nigeria 11 years after he was after he won his first cup for the Super Eagles against Madagascar in Calabar. Ladies and gentlemen, let's celebrate Ahmed Musa, the Super Eagles captain. I think uh, it's important. Oh, Musa! Well, they never managed to shot in the first half, but they scored with their second in the second half. They don't like my brother Tunde. Two in the middle. Oh, they've got an equaliser! Musa! Ahmed Musa strikes back almost immediately for Nigeria. Manike, Musa, he might be away here. Musa, 2-2! We had an extraordinary start to the match. And we have had an amazing beginning to the second half. Ahmed Musa with his second goal of the match. And twice now, he has equalised for Nigeria triple. Michel! Well, they never managed to shot in the first half, but they scored with their second in the second half. And Iceland caught on the break. Ahmed Musa, the man from CSKA Moscow, with the opening goal of the game. Celebrating Ahmed Musa already in the lineup for the Super Eagles of Nigeria against the Blue Sharks of Cape Ladies and gentlemen, only Joseph Yobo and Vincent Ayama has more caps than Ahmed Musa. 101. Ahmed Musa, at the age of 17, made his debut for Nigeria in 2010 against Madagascar right there in Calabar. He was part of the 2013 AFCON winning squad and, of course, after 99 games for the Super Eagles of Nigeria. Ahmed Musa has scored 15 goals. All the best to the Super Eagles of Nigeria against the Blue Sharks of Cape Verde. 5 p.m. is the time. Estadio Municipal at the Winter Center is the venue for the game between the Super Eagles and the Blue Sharks of Cape Verde. Let's pay some bills. When we come back, we we'll celebrate the Super 8 playoffs. star five five five star pin ash. bàbá àjàní kí ni gan-an ó tún ti ń ṣèrànràn jàre. star five five five star pin ash. ẹ eh, mo gbé èwo tún ni star five five five star pin hash. ọ̀sánkélé nọ́mbà tó o gbọ́dọ̀ gbàgbé nìyẹn o tẹ star five five five star pin hash láti gba ìlọ́po mẹ́fà owó ìpè tó o bá rà sórí òpó ìbánisọ̀rọ̀ airtel rẹ jẹ gbádùn ọgọ́rùn-ún mẹ́fà náírà ìfàfàmì alẹ́sẹ̀kẹsẹ̀ lórí gbogbo owó ìpè ọlọ́gọ́rùn-ún náírà tó o bá rà fún gbogbo ẹni tó wà lórí òpó ìbánisọ̀rọ̀ airtel ni o. <sighs> ìyá àjàní ṣó sùn dáadáa ṣá. five five five star hash. airtel the smartphone network. sunshine, sunshine. You make me smile, you brighten my day. Lipton iced tea, sunshine in a bottle. In a Lipton iced tea, be like you. You me Lipton iced tea. I can't deny my sunshine drink, Lipton iced tea. Oh yeah, show me your shine. everybody should be a potential. Chop better life with sunshine in a bottle with the refreshingly delicious Lipton iced tea. Available in pink and lemon flavors. Lipton iced tea. Lipton iced tea. Deliciously refreshing. saw self-injectable contraceptive while searching for contraceptive options online. My first reaction was, wow, women can actually inject themselves? Imagine that. No more queues or judgmental aunties waiting at the clinic. I decided to try it because it prevents pregnancy for three months with just one injection. Also, anyone can do it from anywhere they feel comfortable after being trained by a healthcare provider. I was a tad bit scared the first time I self injected since needles has always made me uncomfortable, but I found it very easy and less painful than a normal injection. Now, I have gained a lot more confidence in myself. Self inject contraceptive has put power in my hands. I feel more in control of my body, my time, and my future. Would you like to explore your contraceptive options and find out more about self injections? Call us today by dialing 321 or visit discoveryourpower.org for more information. This message is supported by Health Promotion Division, Federal Ministry of Health. All right, welcome back from Cape Verde. Let's go straight to Enugu State and celebrate the games of the Super 8 playoff going on right there at the 20,000 20, capacity of the Inamde Azikiwe Stadium. Don't forget, the draws was conducted yesterday with eight teams appeared in two groups of Southern and Northern conferences. One game has been announced uh, this afternoon in Enugu State, talking about the game involving Gombe United and El Kanami Warriors. Both teams settled for 1 1 draw. And of course, as we speak right now, the second game of the match day one is currently ongoing. Shooting Stars are now playing against Bedell Insurance. Well, of course, all the fixtures of the day we see DMDFC battle Ninja Tornadoes by 5 p.m. Well, of course, the last match of the day will be between. Ekiti United and Remo Stars from 7 p.m. at the 22,000 capacity of the Inamde Azikiwe Stadium in Enugu State. Ladies and gentlemen, the opening game of the NNL had in attendance the Governor of Enugu State, His Excellency Ifa Ogwayi, alongside the Minister for Youth and Sports. That's talking about Honorable Sunday Akindari from Enugu. Let's celebrate transfers concerning Nigerian Football League. Don't forget, Wiki Thomas Obauchi confirmed the appointment of Kabiru Dogo as their new manager. Don't also forget, Oshifatai left Eyimba after his contract expired right there in Aba. And of course, he's expected to be replaced by former Nigerian player I'm talking about, Finidi George. As it is right now, with the latest information coming out of Mac recorded this afternoon. Lobby Stars have confirmed a former Nigerian national under 20 player talking about uh, Eddie Drumbraye as their new head coach for the upcoming season. Ifai Enemina has left Rivers United for a club in Saudi Arabia. Talking about uh, Al Nada FC. Ladies and gentlemen, celebrating the US Open, two games will be going down from the men's singles. Talking about uh, British Van de Jantrop will take on Dali Medvedev for a place in the quarterfinals. Well, of course, Felix Auger Aliasime will take on Carlos Alcaraz of Spain. From the women's singles, Elena Svitolina will take on Leila Fernandez. One of course, Barbara Grechkova will take on Arvina Sabalenka. Ladies and gentlemen, the president of FC Barcelona, John Laporta, has revealed that contradictions have already been heard with FC Barcelona manager talking about Ronald Koeman Cristiano Ronaldo is in line to make his second debut for Manchester United this Saturday against Newcastle at the Old Trafford Stadium. The former Juventus attacker trained with the United player right there at the Carrington Training Center today for the first time since 12 years. Games will go down concerning World Cup qualifiers in Europe. Ladies and gentlemen, George Russell has signed for Mercedes and of course he will join Lewis Armitage. Thank you so much for this 15 minutes. Kenny will be here tomorrow morning. Until then, enjoy the rest of your day. Stay out of trouble. My name is Bola Hon Thank you once again. I am out of the studio. Fresh 105.9 FM. Professionalism nurtured by experience. What's your Music is on. Your ears are going to get awakened by the sounds of Fresh 105.9 FM. Your feel good radio. Turn it out Turn let the rocket shout. With Carly Boyna. Turn it for what? Fresh kẹfẹ, di bàbá fresh fm. òjijì kí ìwọ́dọ̀ kò mí ó gbóná. fresh fm ti dára bàbá ayé ò ká o. àjànà kó kọjá mo rí nǹkan fìrí erékọ gbígbé. fresh fm ti dára bàbá ayé ò ká o. ìròyìn ajá balẹ̀ tó tún gbénu tán àwọn ètò afúnilòyè akọ́nilọ́gbọ́n eré ìdárayá obìnrin tó rọ́ṣe kókó ọba olúwa ló sọ àdọ̀gá o. aṣíwájú ni wàá tàn káàkiri ọlọ́run ló sọ wọ́dọ̀ kẹ́yìn ìdẹ́gbẹ̀gbọ́n àtúbárìn máa tò sí sáàmì wa àwa ló ṣáájú táwọn tó kù ń bọ̀ lẹ́yìn wa. àṣẹṣẹ yọ oorun ṣòun ṣàní ìfẹsẹ̀ kárí ni wọ́n ń gbọ́ wa lórí ayélujára fresh fm akukọ̀dìrì ẹwà inú gbẹ̀yẹlé ọba olúwa ni ọ̀dà wa dọ́gba. ẹ má forí wọrí ẹ má forí wọrí fresh fm ti dára pàápàá. <laughs> fresh one oh five point nine fm akọgun láàrin àwọn ìkànnì yòókù. Let's talk about it. Let's talk about it with, Yinka Aifale and EOB. All right, we need to slow down a bit. Uh! ìyàwó òun bọ̀ ó ló kàn ká òun ó ló sọ pé má gbé o lè dúró síbẹ̀ ọwọ́ ń lọ síbì kan rárá ọwọ́ ò lọ síbì kan ọwọ́ ti wà níbì kan. ọwọ́ ó wá fẹ́ gbọ́wọ́ yẹ kúrò ó wá fẹ́ gbọ́wọ́ ìyàwó ẹ̀ ní má gbé o filẹ̀ síbẹ̀ kí wàá lè yín sọ. ó lóun ṣe deliverance. kínú máa bíyàn kínú máa bíyàn. ó bí ó ṣàdínú. oní girlfriend síta ìyàwó ẹ̀ ń lé ẹ̀jà ẹ̀ ta ẹ wá bá girlfriend yẹn jà ó sì gbé délé ó lọ fìbínú drop ẹ̀ sílé ọ̀dọ̀ ẹ̀ ó wá bínú lọ lé ọ̀dọ̀ ẹ̀ ó wá wọlé wá sọ pé ah my dear àbá máa wú àbá máa wú Yétúndé ni tàbí ń jẹ Yétúndé ìyẹn bá ní Yétúndé wò ah, mẹ́ẹ̀sì ló sọ fún mi náà tani Yétúndé ah. Ah, sorry jàre mo bá jókòó lóòótẹ́ láti àgbàlagbà ara mi mo bá jókòó lóòótẹ́ láti four Yétúndé wá ti seven ilẹ̀ wa lọ hòtẹ́ẹ̀lì. kí ni AGM yẹn níjà rẹ̀. annual general meeting. pẹ́ wà èdè wa. ìbínú. ìbínú ó ti fi kó bá rẹ̀ ó ti fi kó bára yìí. ṣé o mọ̀ ká lómi ìwà tó jẹ́ pé láyínká kò lájẹ kò lóògùn. kò lóògùn. a ní tí màá fojú yín rí. kò sí ní tí ó fojú ẹ. kò sí kò ní kankan. aládọ́jọ́ ń bi ẹnìkan ó ka gbogbo ẹ̀sùn ẹ̀ lẹ̀ ó ka gbogbo ẹ̀sìn lẹ̀. wọ́n ní ìwọ ṣe báyìí àbí ò jẹ̀bi. ó ní hmm. mọ̀ jẹ̀bi mọ̀ jẹ̀bi. ó yẹ ṣe máa ń jẹ̀bi náà nìyẹn mo jẹ yan hmm. hmm. ti jẹ ni èmi ò jẹ̀bi kankan gbogbo ìgbà tó lóun jẹ òun jẹ adájọ́ ti kọlẹ pé ó ìwé lẹ́nu tí wọ́n ń là. ọlọ́run ká sọ̀sọ̀ tó rọ̀ tí yorùbá ti lè ní ìkápá lórí ìbínú. ìbínú burú gan ọ máa ń ah. ba nǹkan tó dáa jẹ́ ìbínú ah. ó ti bàjẹ́ tó ń gbé ojú bá wálẹ̀ tán ìyá wa máa wò. Ah, a máa wò. ìyá wa máa wò lẹ̀ pàkó. sọ̀rọ̀ kí ìbínú ló lé ẹlòmíì kúrò lé ọkọ̀ dọ̀la. ń ló lè kó lẹ́nu iṣẹ́ dọ̀la. ìyá tí ò tí tó kọ̀ ó kọ̀ àjẹkùn ìyá ni ọ jẹ ajẹkùn ìyá ni ó jẹ ẹni tí ó tó kọ ìyá tó fẹ́ kọ ìyá. ajẹkùn ìyá ni ó jẹ. bó ṣe jẹ don't be stupid ìyá mọ ìyá tó fẹ́ wà <laughs> lẹ́nu. wọ́n ní má fi iṣẹ́ ilé oní ó ti sú mi jọ ibi táwọn ẹgbẹ́ mi wà kò sí lágbẹ́kẹ̀lé ibi kí n bèbí mi o. a ní bó ń ṣe wà yìí bó ń ṣe wà yìí gbogbo nǹkan lòun ò ní òun lágídí ọkàn <laughs> mo ní wẹ́ẹ̀dọ̀ gbogbo nǹkan ló wẹ̀ òun ò ní o òun lágídí òun dẹ̀ kọ̀wọ̀ sí bóun ṣe wà yìí òun kọ̀wọ̀ sí o òun sì ní agídí ọkàn mo ní wẹ́ẹ̀dọ̀ mm, ìwọ ti rí ogún rere ó jogún ìpín ní rere ẹwà ìdíkí ló níyàwó ẹ̀ ká mọ́ ẹ lọ́kọ̀ ẹlọ káwọ ah. ẹ mọbẹ wá ní gbé bẹ má gbé kúrò má gbé kúrò ọkáwọ ẹ mọbẹ ìwé ni wá ní tóun wò bí ẹ pa ìsèlè ọkọ ọ̀rántí kọ̀ọ̀bẹ ká sọ ni kọ̀ọ̀rántí tí olóhùn fẹ́ wá fún ọpẹ́ yẹmí ẹwà èdè. sọ fẹ́ kọ̀ pẹ́lú. sẹ́mi lọ wá fẹ́ máa gbé ní mugu. ní ilé ọ̀ǹdì ẹrù ẹ wọ́n náà ti sákò ọ̀ǹdì ẹrù ẹ. ó ń gbọ́ rédíò. ah sorry ọ̀dà tracy sorry sorry tracy ó fi kàṣẹ ló ní ah ó ń gbọ́. ó tún àyọkàkà tó bá délé. wàhálà ó tún àyọkàkà ó ní ọ̀gá mo fẹ́ wá ọpẹ́ yẹ mí kí ni kí ni oore tí ọlọ́run ṣe fún ayé rẹ gan tó tó bẹ́ẹ̀ ó ní ha. Ah, òun àti ìyàwó òun ni ọlọ́ka òun báyìí. ibi tóun ti gbọ́wọ́lé ọ̀sà gbọ́wọ́lé gbọ́wọ́lé so bó ṣe wá gbọ́ tilẹ̀ kù sí ó kàn ní kò yẹn ní ẹ má gbé fi ilẹ̀ rẹ fi ilẹ̀ fi èdè oníṣà ẹwà èdè ó ń lo sá fúyàwó ẹ ẹwà èdè ó ní sá má ni kò ó ní òkè má kí lọ́wọ́ rẹ wá ń bí ẹ̀mí ìṣù ara àǹtí mo fẹ́ lè jáde ni mo fẹ́ ṣe deliverance lọ́wọ́ á bẹ̀rẹ̀ láti bẹ̀ yẹn bí ó ti lè bẹ̀rẹ̀ náà ibi kókó lẹ̀mí ìṣù wa ṣẹ́gun ṣẹ́gun wà láì ibi tó tóbi lẹ̀mí ìṣù ojú ìránṣẹ́ ọlọ́run mi mọ́ fi máa wù ọ́ ah. apostol sọ̀rọ̀ ẹ mọ gbọ́ ẹ mọ gbọ́ ẹ̀fà ah. <laughs> lójú tiẹ̀ mo lè mọ̀ jọ ẹ̀fà eh. lójú tèmi lójú tiẹ̀ eh. náà mo lè mọ̀ jọ ìránṣẹ́ Ọlọ́run nígbà tó ń sọ pé philosophy program tá a ṣe yìí ẹni tó ń sọ pé nìkan ni wọ́n ti gbá a mú. ìwọ ṣe kọ́kọ́ sọ pé gbọ́wọ́ síbẹ̀. síbo síbo eh, ó ní big dad ó gbà mú dajì ni ó gbà mú dajì <laughs> ó bùlábù bùtẹ́ ni <laughs> ah, bẹ́ẹ̀ yẹn bá ti àárọ̀ ṣiṣẹ́ tó bá ní ẹ̀mí ìbínú tí ò bá bá ìbínú rẹ̀ sọ̀rọ̀ ìbínú yẹn lè ba nǹkan ó lè dọwọ́ ọ̀rọ̀ lẹ kó dáa àwọn kan wà tó jẹ́ pé ẹ̀rí tí wọ́n ń gbé abọ́ lọ ra oúnjẹ ní age seventy seventy one seventy two wọn fi ṣe ẹsáìsì o. no ìyàwó wọn náà wọ́n ti bínú lé ìyàwó wọn jáde. ó ń fọ̀rọ̀ ẹ̀mí mi mo dẹ̀ ní kó máa lọ at the end of the day mo lé lọ. torí ẹ̀ sọ pé àwọn lè jáde fún yẹn. kò tó torí kò tó torí. wọ́n á tún wá padà pàdé ẹ̀sìn tójú yẹn lọ ẹlòmíì. lọ́dọ̀ ẹlòmíì a ní ìgbà tí màmá yìí lọ ni mo fẹ́ mi. mo fẹ́ mi bọ̀ ìyẹn náà ìyẹn náà irú kan kan ajá láwọn obìnrin yẹn nǹkan ògbé kan àwọn ajá láwọn obìnrin yẹn. ńlọmọ hmm. fi sọ fún yẹ pé mọ́mí calm down. calm down calm down calm down sùúrù ni. ọlọ́run ah ọlọ́run. ìbínú yẹn ló sọ tọ́ọ̀tì mi dáwó lo. tọ́ọ̀tì wo ló ń lọ. ìbínú yẹn ló sọ tọ́ọ̀tì tẹ̀mí gangan ní tẹ̀lá ẹni ìpè ní mí gbà yẹn. Hmm ẹni ìpè ni ọ. bẹ́ẹ̀ ni ìpè ẹni ìpè iná ni mí nígbà yẹn ìbínú yẹn mo ní káwọn ọjọ́ dáwó fáwọn òpó nìjọ ẹni tí ó bá ẹni tí ó bá dẹ̀ dáwó tí ó bá dúró tí ó bá dáwó yẹn pé ìbínú ọlọ́wọ̀n ọba ni wọ́n máa rí o. Ah, ah, kí ló dé kálukú lọ wọ́n tún eh? lọ. ta ló fẹ́ rí ìbínú ọlọ́run. ọlẹ́sìn <laughs> ká sọ tòótọ́ fúnra wa ẹni tí ọlọ́run bá fún ní agbára láti kápá ìbínú ẹ̀ àmọ́ ah. hmm. wá ìtọ́rọ̀ yìí fi wá o àmọ́ kó mọ̀jẹ̀ pé ó da gbogbo iṣẹ́ yín rú. ọkàn wa bá a ṣe ń wọlé bọ̀ lọ́rọ̀ bínú ẹ̀ rẹ̀ wá. ẹ mọ wálẹ̀ díẹ̀ díẹ̀ má fi bínú ntọ́ fàárọ̀ ṣe tó ti kó jọ má fi ìṣẹ́jú kan fi bínú tú ká. Hmm. àwọn kankan wà tó jẹ́ pé. yorùbá tó sọ̀rọ̀ pé ìbínú ò mọ̀ pé olówó òun ò lẹ́sẹ̀ ńlẹ̀. yorùbá mọ tí wọ́n sọ bẹ́ẹ̀ni hmm. a ṣe fufufufufufu ẹnu mi tí nǹkan ò bá tí ara rẹ̀ kì í wálẹ̀ ànídọ̀la òun ni ò jẹ́ kí ẹlòmíì ò rójútu ayé ẹ̀. dọ̀la òun ló jẹ́ kí ẹlòmíì máa jẹ̀gbájú lọ́dọ̀ ọkọ ẹ̀. bẹ́ẹ̀ni torí tó bá ti bínú sọ̀rọ̀ tó bá ti bínú sọ̀rọ̀ ìbínú tó fi sọ̀rọ̀ ẹkọ hmm. èmi ló ń bá wí bẹ́ẹ̀ yẹn. njọ́ mọ̀ kó níbínú láyé kó níbínú ò ṣe é ṣàṣírí fún. oníbínú ìjọ tẹ bá tẹ bá tọrọ bá ti ṣe bí ọ̀rọ̀ ni. ní kíni ní kíni gbogbo tá a sílẹ̀ fi jóná. gbogbo máa sọ gbogbo ayé bá gbọ́. kò sí tó ṣẹlẹ̀ rí eh. ìwà wo mi ò mọ̀ ń pa ẹni lọ́mọ àwọn èèyàn máa tẹ̀ mọ́lẹ̀. má tẹ̀ mi mọ́lẹ̀. má tẹ̀ mọ́lẹ̀ ẹ yẹ kí n sọ. má tẹ̀ mi mọ́lẹ̀. àkọ́bí wa mi. mo mọ mo mọ fi ṣe. ni ẹ kìlẹ̀ fi ṣe. sẹ́kọ̀ lọ́kọ́kọ́ ní ká lọ sọ́dọ̀ àfa kan. àbúrò kan ló ní ká lò. àbúrò kan ló ká lò. owó yẹn wa dé tán wa wa wa èmi èmi. èmi. èmi ló máa ṣe yẹ fún. òyẹ kó jẹ́wọ́. òyẹ kó jẹ́wọ́. ọ̀tán làwọn èèyàn bá ní. nígbà tí n bá bá wọn dá sí tán tí wọn parí ẹ̀rọ rẹ pé. àmọ́ kò wá dá bẹ́ẹ̀ ṣe wá fàkọ́ bí yín ṣiṣẹ́. nígbà tí wọn bá bá wọn dá sí lọ́wọ́ rọ̀lẹ́. Hmm. tani kúnlẹ̀ kó bí ọkọ ẹ kó kó má bínú a máa sunkún. a máa sunkún a máa sunkún ìmọ̀ mọ̀ ìmọ̀ mọ̀ gbogbo ilé náà kọ́ ni village people. ìtò wa ti wá fèbínú sọ eh, tó ti kó padà mọ́ tó ti kó láyé lọ́wọ́ tó lè gbà padà. láyé ká àwọn kan fẹ́ reconcile pẹ̀lú ẹni tí wọ́n jọ wọ́n bá jà àmọ́ each time tán bá ti rántí ọ̀rọ̀ ọ̀rọ̀ tó sọ tó ti jábọ̀ yẹn. Ah! wọ́n á ní wẹ́ mo kàn lè forgive le bọ̀ ẹ jẹ́ kó ni kálukú wà láàyè ẹ̀ ẹ wo ẹ jẹ́ kó ní kálukú wà láàyè ní àlàáfíà bí n ṣe wà yìí hmm. ẹ jẹ́ kí kálukú wà lórí ọwọ́ ẹ̀. tó bá wà lára obìnrin wàhálà ni o àdánwò ńlá ni tó bá wà lára ọkùnrin wàhálà ni àdánwò ńlá ni àdánwò ni kò sì sẹ́ni tí kò sẹ́ni tí ò ní bínú. bẹ́ẹ̀ èèyàn máa ń dọ́gbọ́n kọ̀ èèyàn máa try láti hmm. control ẹ̀ ó máa ń burú ngbà míì tó jẹ́ pé èèyàn á hmm. ṣìwà hù ìbá wa ṣìwàrù yẹn tán ojú á wá wálẹ̀. ṣé wàá rí ìbínú ẹlòmíì méjì ló pín sí àwọn ìbínú kan wà tó jẹ́ pé ìbínú gáàsì gáàsì ni ájò wà yìí tó bá tẹ̀sí tán o ti parí ẹ wẹ́n ọ̀dà tó ń bínú lẹ́ẹ̀kan kọ́ yìí. ìbínú gẹdú ló burú jù. gẹdú ewu gẹdú. odidi ah, gẹdú tó kẹnu tó tíná kẹ lára ẹ rí. Ah, yóò máa fẹ́ fún òní. irú àwọn ìbínú yẹn lè lọ fún eternity. eternity. Hmm, wọn yìí sọ̀rọ̀ adákẹ́jà bí oṣù kẹkẹ rẹ wà máa fẹ ọmọ máa kì í sí ojú rẹ wọ wọlú ìdá rẹ wà máa ga ẹ wà máa pé bọ̀dá ṣé o sá ní. àní kò sí nǹkan kò sí nǹkan kò sí nǹkan lágbájá ṣe ni mo rẹ bọ mi mo ti mo ti mọ. tẹ bá tún sọ̀rọ̀ débi ọ̀rọ̀ pé kíní kankan kó gbàgbé. gbàgbé ẹ ọdún mẹ́wàá lónìí yóò ràn ró. yóò ràn ró. aràn ró. Hmm. yóò padà gbẹ yóò padà gbẹ̀san. kò sí tẹ́lẹ̀ sọ fún. yóò gbẹ̀san. kíjẹ́ ìrànwọ́ bá sí àyín ọba yín dá sí. <laughs> kẹ́tọ́ káwọn díákónì lẹ́yìn a padà ránró. alẹ́ ilé ìtàn wa sọ ń jọ ẹnu kò tí ju àwọn pastors ni. a ní wọ́tán oyúrú wọn ló mú fíyàwó wọn lápè nínú ilé hmm. kò ní lè jáde. ṣùgbọ́n ohun tó máa fi nà láfi nà. yóò fi emotion ta tiẹ̀. yóò fi nà yóò fi nà. Hmm, a filẹ̀ hmm. ẹ sì ní mọ̀ kó ń fìyà ajá ni mò ń fún lówó. wọ́n fún lówó ọbẹ̀. kò sí nǹkan tó béèrè tí mo fún. ó lóun fẹ́ ṣerun màá fún lówó ẹ̀ owó sílẹ̀ wà àwọn ọmọ ìyẹn ló burú jù ìyẹn ni gẹdú ìgbónú gẹdú. ìyá ìjọkẹ́ àlejò ẹ hmm. inú sì ń bí hmm. hmm. ìbínú màpolówó òun lẹ́sẹ̀ ńlẹ̀. arọ yín ni o. ẹ má fi ìbínú ba tọ́ da jẹ́. arọ yín ni o arọ yín ni o tó tiwa ò ní ta. ẹ kú lé o onílé ẹkú ilé ìrọ̀nà ẹ̀ńlẹ̀ láyínká lèmi jẹ́ mo bóde kí n má bàa ṣẹlẹ̀ tẹ̀. ìtorí wípé ajá òṣùpá ni mí ni mi ò ní yẹ fi júbà fún ọlọ́run ọba ìbà olúwa ìbà ẹ̀yìn èèyàn. ìbà ọ̀sẹ́ rẹ̀ ní dókítà fìtẹ́ ilẹ̀ oòdùà níbi omi ti ń ṣe wẹ́rẹ́ panátẹ́ ni omi ti ń jómọ lọ́wọ́ jọjọjọ. létí ọwọ́ ìbà téèdé àtẹlẹdẹsẹ ìbàrẹ ire òní kójọ máa wọ̀ wálé wọ̀ tata ìlú jùmọ̀ká ni mí o láyínká para lé bí ẹni ń paragundira ètò bí ẹni lọ́wọ́ làkàdìjà ọkùnrin mẹ́ta àti bẹ́ngàn ẹ káàbọ̀ o ètò yín tẹ́ ti ń dúró dè let's talk about it tá a pè ní yorùbá ẹ̀ àjọrò hmm. ẹ kú lé. ọlọ́run ògo ni fọkọ rẹ àrí ìró àlá tí ń gbénu ọ̀run ṣògo tí n bá yìn ọ́ tèmi bá mi. tèmi bá mi. ọba tí ń ṣàwárí ẹ̀dá ń bí ayé fi pamọ́ sí ayé aláàtì dé ọlọ́run sì ló mú un tu ayé á ní kó wó dànù ọlọ́run á ní yóò padà nàró kó tán kó tán lajẹ́ ayé ńlá mi ókú kù ó kù nìbọn ti wo olódùmarè ń ró ohun tó wá fi ń jẹ́ ọlọ́run kò lè yé ẹnì ọba tí ń fúnni lọ́rọ̀ sọ lójú abínú ẹni àdúró ti ni nígbà lẹ̀ bá rọ́ tán ọba tí ń fẹ̀yìn pòyàn nígbà tí lẹ̀ bá ń pò yìí bàbá lóun filẹ̀ ìyá lóun filẹ̀ ọkọ lóun ti filẹ̀ aya lóun yà lọ olódùmarè lóun dúró tiẹ̀ níwà láàyè òun ti tó ọ lásán kábíyèsí olódùmarè nítorí òfin jọ́ lọ́hùn òye èèyàn àríran jùlọ lọ lórí gbogbo alásọtẹ́lẹ̀ ayé gbogbo báyé bá ṣe ń jẹ́ ayé lèmi ò mọ̀ fògo fokọ rẹ o láyìnká ò ní yé kọrin yìn ọ́ àgbà tí ò ní nǹkan míì lẹ́yìn rẹ gbọ́ ta ló tó gbọ́kànlé tí ì olódùmarè ní ká fẹ̀yìntì níjó ní iláyínká ah, kó eh, mọ bẹ́ẹ̀ ni ẹ̀gún ló fi sọ́wọ́ eh, èyí tá a ní kó fẹ́ wa lójú ńkọ́ ah, eh, ó fata sẹ́nu ni n ò tiẹ̀ wá mọ̀ rárá òun náà ni ó sì mọ pariwo bí èèyàn àtajá bá jọ ń rìnrìn àjò pájá ah. bá padà lẹ́yìn ẹ̀dá ẹ̀dá ó tètè mọ̀ pájá ti padà láyínká ogún ọdún téèyàn ti padà ò ní mọ̀ mọ̀ ni ìwọ nìkan ló ń dúró ti ni nígbà tí ò bá séèyàn mọ́ ìdí nu tí mo fi ń kó bẹ̀rẹ̀ fún ọ ó tóbi títí ayé ògbọ́ ọ̀run ògbọ́ ọ̀run ló fi ṣe lé o fayé ṣàpótì ti sẹ̀ àwọn tó nímọ̀ sọ pé ojú ọ̀run ò ní fèrèsé hmm. àmọ́ wọ́n ń pè ọ́ ní aráyé rọ̀rùn lẹ́ẹ̀kan ṣoṣo àtòkè ọ̀run ló sì ti ń pàṣẹ tó múlẹ̀ nílé ayé òòjọ́ náà ló ròná mugi òòjọ́ ló ròótọ́ múlẹ̀ lẹ́ẹ̀ tó bá ti sọ̀rọ̀ rẹ kò sẹ́ni tí ń dá ọ padà títóbi nígbìmọ̀ títóbi ní ìṣe ìṣe rẹ ń wù mí lára ìṣe rẹ ni kò mọ́mọ́ tálákà jáde kúrò nu kòsíkòsí títóbi nígbìmọ̀ títóbi ni tí ó bí léèrè ọba tó ń sọ ebi àmúsìn ní dàpé sìn ah, ah. bàbá tún bí ọ léèrè wá níbo ṣe fẹ́ dára tiẹ̀ nù bàbá ajídára ògo mọ̀ ní fókọ rẹ̀ èèmọ̀ ní ọlọ́run olódùmarè hmm. àìdè rẹ̀ nìjayà tó bá dé tẹ̀ ìkààyà ní ọba ṣóore kààyàn lára àìkú ni ọ bi o wa lè kú àìsá ni ọ ò lè sá òòtí o pinnìkìn o dípẹ́ta bẹ́ẹ̀ ni àtagbára ayé àtagbára ọ̀run níbẹ̀ ní nǹkan àwọn ọ̀rẹ́ kan ṣoṣo àṣeyọ́wò ni ọba soso aseyowo kuda a lè wí lè ṣe ni a lè ṣe lè wí àwímọ̀ mm. yẹ̀wò ni a sọ̀rọ̀ máyé adákẹ́dájọ́ dánimọ̀ gbàgbé sọ́ni mọ́tò gbé ṣàṣùmọ́sù lọ tẹ́rẹ̀rẹ́ mm. kárí ayé àwa mẹ́rìndì ni ọ alágbàlá ìmọ́lẹ̀ mm. alágbádá aná ni ọ aláwọ̀ tẹ́lẹ̀ oòrùn ìwọ lọ kàkà òkìkí òkìkí ọ̀kàkà òkìkí akímọ̀láyà ìwọ gangan là kìkì tán olú mímọ́ ni ọ tó ń gbébi mímọ́ òun ṣe mímọ́ òun jẹ mímọ́ òun lo mímọ́ alawo tele oorun iwo kaka okiki okiki okaka okiki akimolaya iwo wọ oun se mimo oun je mimo oun mimo mímọ́ òun tó mímọ́ ó sì mọ mímọ́ gbogbo ìwọ ni wọ́n ń pè ní òmìmíyàmì òyìgìyìgì ah, ní olùṣọ́lá olùṣọ́lá ah. ìwọ bá tó rohun gbogbo tó ń ṣohun gbogbo fẹ́ni gbogbo níwá gbogbo lọ́jọ́ gbogbo àrí ìró àlá ni ọ́ ẹ̀gàn ọ̀ràn tẹ̀tẹ̀ pátápátá ọ̀la ni ọ́ porogodo ọba ìdìdí ìdáyé mm. aláàfin àjọbọ mm. ìwọ ló lópò àjọbọ ìwọ lọ bá mi ọlá ọba mi ọlá gbénu ọlá ńlá ṣọlá gbénu ọ̀run ṣògo ó mm. dẹ̀ wá lọ́bà kan ìwọ nìkan ṣoṣo ni ẹrù bá gbogbo àwọn ọ̀jẹ̀jẹ̀ ẹrù tí ń bẹ̀rù lẹ́rù ẹrù tí ń gbẹ̀rù mi ẹrù tí ó sọ gbogbo alágbára ayé dojo kábíyá ò àìsí ni wọ́n ń pè ọ́ kò fòórọ́lá tó fi rọ́lá bẹ́ẹ̀ ni kò bá wọn dupò tó fi ń joyè àìrí ni ọ́ tó ń ṣiṣẹ́ rírí o tún mú rírí jáde kúrò nínú àìrí o tún mú un tá tó ń dààmú àwa tó ń ríran ọba tí ń gbọ́ tinú odi ó ń ṣe ámì sí gbogbo ohun tí wọ́n ń wí bẹ́ẹ̀ kẹ̀dẹ̀ rí odi ò lè fọ̀hún lódùmarè ìwọ nìkan lágbára ayé àtọ̀run ń bẹ ní ìkí ààrẹ wo mi gbàmígbàmí náà ni àwọn tí wọ́n mọ̀ ń pè sí ọ ní ojoojúmọ́ torí pé wọn nìkan ló tó gbani àtó gbani mọ́gbẹ̀jẹ́ ta ló tóbi tó ọ láyé ta ló jù ọ lọ nítorí ló ṣe òfin hàn yẹn ọba èèmọ̀ kábíyàwòsí olódùmarè ojoojúmọ́ ayé ni wọ́n mọ̀ kó bẹ̀rẹ̀ fún ẹ̀ ní àwọn wòlíì mímọ́ atóbi tán aláìníye ó pọ̀ mm. kọjá kíkàtẹ́ rẹ kọjá rírí tẹ́jú kò rẹ ò ní bẹ̀rẹ̀ bẹ́ẹ̀ ló lópin rẹ̀ ìlítú mm. òní ọ́ adáhùn sọ ni ọ́ adáhùn iṣẹ́ mm. adáhùn mọ́ olùkan tí ń gbénú àwọn ọ̀run òkè ńlá arógun mọ́ ti di araba ríbi ti ní àrèmí rabata èjì ń pọ̀ta bíi kóyingi òjò ń pòkè bíi kóyẹ̀gẹ̀ láyínká òkè òṣà òkè òyè ẹ̀bẹ̀ sẹ́ni tó mọ̀dí tu olódùmarè kì í wá ni kó tó rí ni kì í lé ni kó tó bá dá ìsìn o kì í o o jẹun ibi ò pa o dáṣọ o wọṣọ o tún rí o tí ń ṣàfẹ́rì rẹ̀ tí ń ṣàfẹ́rì rẹ̀ ọlọ́run Jacob ẹgbọ́n sókè yẹn nu ọ̀nà kágbé sókè yẹn ayérayé ọba wọlé ta lọ́ba ògo yìí olúwa tó le tó lágbára olúwa tó lágbára ní ogun ẹgbọ́n sókè yẹn nu ọ̀nà kágbé sókè atófarati bí òkè olúwa àwọn ọmọ ogun hmm. aṣèyówù fẹ́ni òwú olúwa àwọn ọmọ ogun hmm. àkọ́kọ́ nu náà lérú olúwa àwọn ọmọ ogun saherejile sàkìtàndọ́jà olúwa àwọn ọmọ ogun òun náà lọ́ba ògo òkun rí ó sájọ́ dání rí ó padà sẹ́yìn òkè lára wá ń fò bí oh àgbò kékèké ń fò bí ọ̀dà àgùntàn eh. ó yẹ wárìrì ẹ̀yìn ilẹ̀ níwájú ọlọ́run olódùmarè hmm. ọba tó jókòó sórí òbírí ayé gbogbo ayé sì dàbí ẹlẹ́gà lójú ẹ̀ kábíyèsí ọba tó gbélé àrí àwọn kẹ́rù oh, oh. orúkọ rẹ̀ pọ̀ rẹpẹtẹ àkìkì tán ni ó àrí àkìkì túkì bí ìbọn tó bá lò dé òde tó bá lò mm. dé òde ta ni yóò mú ọ sí kábíyà ò sí ó tóbi títí ayé ò gbọ́ ọ̀run ò gbọ́ mo sọ lẹ́ẹ̀kan pọ́run ló fi ṣe ilé ayé ló fi àpòtí ṣàpòtí ti sẹ̀rẹ̀ omi eh. eh. àrígbámú ni olódùmarè àrí ìtúngbámú ni eh. ọlọ́run olódùmarè àwọn tó mọ̀ ọ́ sìn àwọn tó mọ̀ ọ́ wá ọmọ pariwo pé ọlọ́run tó tóbi ọlọ́run bàbá àgbàlagbà. ògo ni forúkọ rẹ̀. ọlọ́run tó tóbi. bàbá alẹ́ kò nígbà tá à ní ilé ọ̀padà sógbò mọ́ ọ̀ṣọ́ wà láyé pẹ̀lú tó kí ló wà nínú ìwé tó fún mi kí lélẹ́yìn black blank kò ń ṣe black and white blank white. ọ̀rọ̀ lọ́rọ̀ ka ẹ lára kí ló dé kó o fún wa ní okọ̀ ọlágbá oníyọ̀pá oníyọ̀pá rẹ̀ ibi àlọlé ni ó lágbára púpọ̀ ó mẹ́rin dání. ṣé àmọ̀kẹ́ lọ́sẹ̀ tó kọjá a gbé ọ̀rọ̀ àwọn agbófinró mo ní àwọn àmọ̀ sí abiyẹ sókè níbi imú mi ah ní sùúrù ní sùúrù ní sùúrù gbàngbé bí ẹ bá ti fẹ́ mú nǹkan ẹ sọ fún mi màá sún sẹ́yìn fún yín wọ́n máa ṣe abíyá níbi ọ̀pá imú mi. Ah, abíyá tiẹ̀ tiẹ̀ ṣì wá dáa ah. tẹnìkan tá a gbọ́dọ̀ dákọ ni. fífẹ́ mi àrẹ̀bí ṣe ṣí ní ọ̀pá mi ah, yẹn. ní kíni. ọkọ̀ abẹ́ lọ wo fíìmù kan fẹ́mi àlàbí tẹ̀lé wa lọ awọ sinima ó sábíà sókè pé ọpẹ́ o wọ́n sì lé wa jáde wọ́n pàlọ́ wa padà. wọ́n agbára rẹ̀ lájẹ́ mi ò máa ṣe títí ayé mi. wọ́n wà tí ìjùbí létí lẹ́gbẹ̀ẹ́ rí kí bọ́ọ̀lù gò káwọn akápá sókè ẹgbẹ́ gò máa gbé mú kú. <laughs> àní fíìmù yẹn wọ́n ní gbogbo wa pátá ká jáde a ní two thousand wọn àwọn ò fún mi padà. ẹ má wò ó àdá padà ọba sì rírun àbí ọba rírun ọkọ ìlì ìyàtọ̀ ń pọ́kọ yìí ó ti pọ́n ni wọ́n wà dàbí orí bí irun orí ààfin. Ah, ọlọ́run ṣàlù ọmọ nǹkan wà nàìjà yìí. Ah, kì í ṣe nàìjà nìkan. wọ́n ní wọ́n ní orí social media ti kún àwàdà ló wà ń bẹ̀ mú ní tá a bá máa ṣàwàdà á ti kú dànù. Ah, ọlọ́run ló fẹ́lẹ́ ìkẹwàá ọlọ́run ló fi kẹwàá pẹ̀lú tá a kọjá nàìjíríà ká ní pé ọlọ́run ò jẹ́ ká ní social media ni. Ah. Ah. ẹ wo wo àwọn wèrè ọ̀fẹ́ tá à ń wò lórí social media. táwọn oríṣiríṣi. ẹlòmíì yóò kàn dédé yóò kàn rìkọ́ọ̀dù ara yóò sì dán wèrè wò lábẹ́ post ẹ̀. Ah. ẹlòmíì lè máa jó. kò gbowó kò gbòbì àwọn sì mọ rẹ́rìn inú wa. ọlọ́run láti ń jẹ́ ká rí owó ra data tá a fi ń subscribe karamọ wo torí èyàn ò para rẹ̀ honestly. man slow down the beat. all right we need to slow down a bit jẹ́ asáré pín ẹ̀bùn yìí. ẹja pín òun sọ nǹkan kan lọ nípa ìjẹjọ o. Hmm, mo ní ní ìjẹjọ a sọ̀rọ̀ nípa báwọn agbófinró ṣe ń ṣiṣẹ́ wọn àti àwọn míì náà tí iṣẹ́ wọn jọ mọ́ iṣẹ́ kágbófinró bóyá bí àwọn road safety àtàwọn ewu míì tí wọ́n máa ń fojú winá nínú iṣẹ́ wọn ọ̀pọ̀lọpọ̀ láti rí i pé nàìjíríà yìí a fẹ́ràn ọlọ́pàá bẹ́ẹ̀ ni a sì rí i pé ọ̀pọ̀lọpọ̀ ó pè wọ́n kí wọ́n fún ọlọ́pàá ní tókìn tán fẹ́ fún yẹn ju kán lọ ṣèwé ọkọ̀ wọn lọ pàápàá jùlọ àwọn tí wọ́n ń fi ọkọ̀ ṣe transport, transport eh, tán fi ń mú jẹ ó pè wọ́n bẹ́ẹ̀ àwa jókòó àwa wò pé gbogbo bá a ṣe sọ lọ́jọ́ yẹn àti rí ọ̀nà àbáyọ pé kíni kan ṣe gan. ọ̀pọ̀lọpọ̀ àwọn òṣìṣẹ́ ọlọ́pàá ló pè mí hmm. àwọn kan dúpẹ́ àwọn kan wo ibi tó kù díẹ̀ káàtó sí pé hmm. ó yẹ ká bá wọn wá solution sí à ń sọ pé eh, ìjọba ò jẹ ọlọ́pàá ní sálárì wọ́n ní ṣé oye tó yẹ kọ́lọ́pàá máa gbà ńlá wọn ń gbà hmm. ṣerú ìgbésí ayé tó yẹ kọ́lọ́pàá ó gbé ńlá wọn ń gbé ẹni bá dé bárakè bárẹ́kì ọlọ́pàá bárẹ́kì ọlọ́pàá torí bí wọ́n ṣe sáṣọ sí barak tán rí bí wọ́n ṣe sáṣọ tó bá wo bíldì yẹn gan lásán hmm. àánú ọlọ́pàá ṣe yàn tá a máa gbé ẹ̀wọ̀n sẹ́gbẹ̀ẹ́ ilé ọlọ́pàá ọ̀fẹ́ báramu ntọ́kànfẹ́ yàtọ̀ ní e, ilẹ̀kùn rin ilẹ̀kùn bẹ́ẹ̀ wà ní ṣíṣí sílẹ̀ ṣùgbọ́n ilẹ̀kùn ti bí nírin ọ̀tàn ìyàtọ̀ tó fi bẹ́ẹ̀ tó aṣọ táwọn ọlọ́pàá ń wọ̀ gan kódà wọ́n tún fìdí ẹ̀ múlẹ̀ pé àwọn wọn rà fúnra wọn ẹnìkan ti ń sọ ẹnìkan ní tí a bá lè cooperate pẹ̀lú ọlọ́pàá tá a ṣe tó yẹ ká ṣe pẹ̀lú ọlọ́pàá wọ́n ní ṣòro nàìjíríà ajá wálẹ̀ díẹ̀ òótọ́ ni mo sọ fún yín níbi tí àwọn èèyàn tí wọ́n kórìíra ọlọ́pàá dé tí olè bá sáwọ ibìkan nísìnyí àwọn èèyàn gbà láti cover olè kán sì ṣe ọlọ́pàá lọ́nà láyínká. Mm. Mm omi o ìwé ìjìnlẹ̀ lọ́kọ̀ yìí wà mí lọ ẹ̀yìn kọ́lẹ̀ lọ́kọ̀ yìí wà mí lọ èmi ti mọ̀ mo ti mọ̀ mo ti mọ̀ mo ti mọ̀ yẹ́wò èmi ti mọ̀ mo ti mọ̀ mo ti mọ̀ mo ti mọ̀ yẹ́wò. ọdún ọdún ayọ̀ d-love àbá hmm. eh, má dáhùn hmm. ṣùgbọ́n tá a bá dáhùn àwọn tẹ́jọ wà ń bẹ̀ yẹn ò ní mọ̀ yìí pé eh, a ní ìdáhùn sí ọ̀rọ̀ tẹ́ ẹ sọ ṣùgbọ́n lọ́pọ̀lọpọ̀ ìgbà tí òbí bá ti fẹ́ bínú sùúrù ọ̀rọ̀ báyìí máa ń tẹ̀ mọ́lẹ̀ pé gbogbo ọ̀rọ̀ kọ́ lèèyàn fi bínú kéèyàn ní sùúrù ni eh, ẹ mọ bí tẹ́ ti gba fọ́ọ̀mù ẹ sì máa déhùn tó wà láàrin ẹ̀yin tẹ́ ẹ gba fọ́ọ̀mù lọ́wọ́ wọn hmm. wọ́n sì ní tí ò bá ti wọ̀ mọ́ kẹ́ ẹ wá gba ẹ lọ síbẹ̀ ẹ lọ síbẹ̀ ẹ lọ gba hmm. dọ́kúmẹ̀ntì yín padà ẹ mọ ọ́fíìsì ọ̀dọ̀ wọn tẹ́ ẹ ti gba fọ́ọ̀mù kò mú jà lọ́wọ́ tẹ́ bá hmm. lẹ́ fẹ́ gba dọ́kúmẹ̀ntì tán bá a fún yín ẹ lọ sọ fọlọ́pàá fọlọ́pàá mú wọn kò lè rárá ó simple dọ́kúmẹ̀ntì tẹ́ ẹ lẹ́ fi apply ẹ lọ gbà padà tá bá wá fún yín ẹ lọ sọ fọlọ́pàá ọlọ́pàá gbèjà yín mm. very simple. very simple. Ah. alẹ́ nìkan alẹ́ nìkan nínú okòlò yìí tí wọ́n á tàn mọ́lẹ̀ sọ̀rọ̀ ètò ààbò àwọn tí wọ́n jẹ́ bí agbófinró ohun tó yẹ kán ṣe tí wọ́n ò ṣe àtàwọn nǹkan míì náà tí kò yẹ kí wọ́n ṣe tí wọ́n ń ṣe so a lè wá solution sí. ká tètè kọ́kọ́ pín àwọn ẹ̀bùn tó bá wà ní. ẹni ìtàn olúṣẹ́gun bámidélé lórúkọ tèmi. really. àdìsá alóyin lóhùn ọmọ ìyá ilé wéédú. ẹyin ju olódùmarè tí mo ń dún lórí ẹ̀rọ agbágbé. so ìwọ ni a tún gbádùn ọlọ́run lára mi lónìí láṣẹ olódùmarè. ní hmm. ìka ayéfẹ́lẹ́ lórúkọ tèmi ń jẹ́ lójúmọ̀ká tí gbogbo ayé ń pèlẹ́ nìkan ṣó owó baba mẹ́ta owó baba mẹ́ta ọ̀rọ̀ baba àbejì tí ń bọ̀ lọ́nà ẹ ṣe bá ẹ ń béèrè pé ṣé yín ká ayéfẹ́lẹ́ tó ń kọrin hmm. ní ti ń ta gìtá ni ti ń kéwì. <laughs> ṣe. nù nígbà tí mo tún béèrè lọ́wọ́ pé ṣé yíká ẹbẹ̀lẹ̀ tó kọrin. náà àwọn èèyàn máa ń béèrè bẹ́ẹ̀ o. inú èyí tó kéwì ni. ṣé dáàdì ṣe ẹ̀gbọ́n ẹ̀gbọ́n nǹkan tó lọ níbo tó ń tẹ̀lé gan o ní gbogbo ara máa jẹ breakfast. níbo. àtúwò fún yín mí sẹ ó má dùn gan. níbo mbẹ. gbogbo gbogbo ara máa jẹ breakfast tẹ́ jẹ àjẹyó mm. ẹ tún di lọlé ẹ mọ̀ tún mọ breakfast. wọ́n máa kọ́kọ́. àwọn tó máa kọ́kọ́. tó máa kọ́kọ́. wọ́n máa kọ́kọ́ sílẹ̀ wọ́n á kọ́kọ́ wọn sílẹ̀. náà náà wọ́n pè ní breakfast. breakfast. yes pé gbogbo ọ̀dà máa jẹ breakfast á jẹ àjẹ ó ń trend gan lọ́nà o eh. ẹ nà oyin náà wàá tún gbéra ń bẹ̀ gan. Hmm. mala Oga, how you dey? are you dey fine Oga? you dey fine. ẹ eh, lórúkọ nǹka efẹlẹ. lórúkọ olóòkè yìí aláṣẹ olóòkè yìí. kéyìn burúkú sígbó kí àwọn haúsá tí wọ́n ń gbọ́ wa o ti kọ́mọ́dé pé bíyà ò ń sọ lẹ́nu jù. bí àwọn èèyàn yín àwọn èèyàn yín. àwọn èèyàn wa ni ọ. kọ́ wa sọ fún wọn pé tó bá ń ṣe program lọ́wọ́ lọ́mọ ń gbé gba súyà rẹ pamọ́ tó bá parí program. lọ́ọ́ máa padà sí sábó fún súyà rẹ tó bá kù. <laughs> To, salamu alaikum jama'a. Mhm. Duk masu sana'a, duk bahaushe, duk inda kuke jin fresh FM 105.9. Domin haka muna gaisawa har da eob yani talushegun bamidele da ogana yin kayafale har da masu aiki a cikin fresh fm muke gaisa duk masu sana'a duk hausawa muke gaisawa har zuwa sabo makwalla ibadan amunigu agwani zuwa sasa bodija har zuwa maniya ko mm-hmm. ina inda kuke jin fresh fm duk nigeria ok har zuwa agwaje agwaje zuwa oliyole mm. ojaba har zuwa mobi dukkan ku muke zuwa gaisawa mm. har zuwa challenge har zuwa toll gate duk ina kuke jin mu har cikin mota a cikin tafiyan da kuke ko ina muke wani ah, gbogbo a wata nínú mota. Eh, inú eh, mọ́tò ẹ gbà mí gbọ́ chicken wà ó pé ká pé lẹ́yìn mota inú mota. ká pé chicken ta fẹ́ pín ni kò lè kàn ọ́ nínú ní. Ah, chicken mota inú mota. Eh, chicken mota. Mm. chicken mota. duk mm. inda kuke jin mu har zuwa cikin gari ne cikin daji ne ko ina wani titofi dai inu abule gbogbo àwọn ń bà mí rò mo ní kí lọ́ọ́ kan fún jimmy pẹ̀lú tó ń sọ. máa sọ máa sọ lọ sọ. domin haka muke gaisawa duk masu saurara ga masu jin fresh fm 105.9 once again muna gaisa ko barka da lokacin nan allah ya sa mu gama lafiya. ó ń sọ̀rọ̀ sàwámà ṣé àwa láfún ni àbáwọn ni wọn fún wa. wọn ni Allah ya sa gama lafiya. ok wọn ká kwari láyà àtẹ lafiya. ok <laughs> Allah ya sa gama lafiya doma ci abinci kilasa wani waje wani doma ci abinci doma zo ka ci abinci zo ka ci abinci hau shi kake ji ba hausa ba in ti da biya ci ba hau ga ma gari ya to ya yo ma she ko fi yo don she for yo honestly a rò pé tẹ bá ti gba vaccine orí yẹn wà lẹ́ni ìgbà náà lórí yín tà sí. ọ̀gá mo ti gba vaccine mo ti wà òkè. ó dàbí ìgbà téèyàn play tape <laughs> ó kó pèsè ti jẹ. <laughs> zero eight zero three two three two one zero five nine. njọ njẹ ilé ìgbàgbà sí kọjọ pé wọn wọ lọlé. ní ìjọsẹ̀ ìmúlẹ̀ ní ilé ìdí. yorùbá tí yẹn gan kò gbádùn o ó dẹ̀ gbàgbà kan lọ́wọ́ gbàgbà kan lọ́wọ́ mi. ọ̀yẹ́ ẹ̀yẹ́ ká gbọ́ ẹ̀bùjà rẹ. Apex Fabrics aṣọ ni wọ́n ń tà ní gbági léèsì tó jẹun dénú. Unique Fabrics. Ankara tó jẹ́ ojúlówó ńlá. àwọn náà wà ní gbági. MPG Farms kò ní sun yín kò ní rẹ̀ yín adìẹ ẹlẹ́dẹ̀ àgbò màálù làwọn ń tà lọ́dọ̀ wọn ní. kò sí nǹkan tó jẹ́ bí nǹkan abìyẹ nǹkan ọ̀sìn ẹja odò tútù ṣọkọyọkọtọ. ẹja odò àwọn ẹyin ẹyin kọ̀ọ̀kan fresh ẹyin torí kùngbàkùngbà. tẹ́ẹ̀mà bábí dọ́bú yòókì náà ń gbà mí. bẹ́ẹ̀ ni adìyẹ fẹ́ bí bèjì. ọ ah, mọ ṣẹlẹ̀ yóò bá dọ́bù yóò kí n that's right hmm. zero eight zero seven seven seven one zero five nine. ojú òpó tó o bí. Hmm. ẹ mú nọ́mbà kẹjẹ bò. ẹ mú ọ̀sán tètè bò. n tó já five thousand kó ní owó rẹ. hello kí sọ. abala sanusi jẹ digi láti abanla. sanusi jẹ digi láti abanla. bẹ́ẹ̀ni. ọya ẹ máa bọ̀ kẹ́ wá hmm. gbàǹkárà ọ̀fà mẹ́fà ẹ ṣe. ankara apá mẹ́fà ni látọwọ́ unique fabrics. hello. hello sir ẹ kú ọ̀lẹ́ sà. mo kọ yín. olùṣègùn ọlájúmọ̀kẹ́ láti bàtọ̀run. bàtọ̀run ok láyé ká yóò fún yín lẹ́bùn. ẹ ẹ máa bọ̀ kẹ́ wá gba ilé ìsọ̀pá márùn-ún láti ọwọ́ apex fabrics. ẹ lọ́nà ẹ kú ọ̀lẹ́ sà. ẹ kú ọ̀lẹ́ bá. adédáyọ̀ ayọ̀tọ̀ mi jẹ́ àgbàpátá o. ayọ̀tọ̀ mi jẹ́ àbí kílẹ̀ pé. adédayọ̀. adédayọ̀ ayọ̀ ṣe kí ni. ayọ̀ kàn mí. Ah, ayọ̀ kàn mí ẹ wá gba tíkẹ́ẹ̀tì adìyẹ kẹ́ lọ́gbẹ̀dìyẹ kan mi ayo kan mi e wa gba tikeeti adiye logbediye kan ni NPG Farms. ó dá ẹ sí nǹkan. hello. hello. mo ti gbé o hello. hello. ẹ kọ́ lẹ. ẹ ká ẹ ká tún sọ̀rọ̀. ẹ kọ́ lẹ ma. òyìnlọ́wọ́ ìyábọ̀ ló sọ̀rọ̀ sà. láti. láti òde ajé. ẹ máa bọ̀ kí ni kò gbà. kámú kan kí lẹ fẹ́. kí lẹ fẹ́. nǹkan tẹ́ wá sí fún mi ní sá. ẹ ṣe alábàálẹ̀ ìsọ̀pá márùn. alábàálẹ̀ ìsọ̀pá márùn. yẹ sà ó dà sà. hello ẹ kọ́ lẹ́mọ̀ lẹ́. ìkẹ́kọ̀ọ́ lápọ̀ ni látòjé. kí ẹ pè yìí. ní ìkẹ́kọ̀ọ́ lápọ̀ látòjé. ẹ̀kọ́ lápọ̀. bẹ́ẹ̀ ni látòjé. ok ó yá fún wọn náà. Eh, eh, eh, sorry. <laughs> níkẹ́ kọ́lápọ̀ níkẹ́ kọ́lápọ̀. ẹ wá gbàǹkárà ọ̀pá mẹ́fà látọwọ́ unique fabrics. ẹ hmm. ṣé o ẹ ṣé o ẹ ṣé o. Hmm. ẹ gbé mi gbé mi gbé mi. hello. hello. nkí tí mò ń kà ń dùn mọ́ mi. mo ti rí i sọ kàtá. Hmm. ẹ kúrò lẹ́wọ́ yín. peter ló sọ láti sẹ́yìn. láti sọ yìí o kí náà peter ẹja ẹja ẹmú mi oh. ọkọ méjìlélá ní ah, ẹsẹsẹ jásẹtò yìí ni. hello. ẹ kúrò ń bẹ̀ hello ẹ kúrò hello sir ẹ̀hán ó kọ́ yín bẹ́ẹ̀ tí ń pè. láti Àgbárígo ni sà. láti Àgbárígo ee bẹ́ẹ̀ ni sà. ẹ wá gbàǹkárá. mẹ́fà ni. ok hmm. ok jàdígbò ní kí wọ́n gbà ẹ lè wá lọ́la. bùbá ń ṣọ̀rọ̀ ni kẹ́ ẹ fi rán. hello visa. Ah, ẹ bẹ̀rẹ̀ wà lọ́sàn-án. ẹ wà lẹ mm. ẹ lẹ o ẹ lẹ sà ókè tó. orúkọ yín mo lẹ ti ń pè. orúkọ tèmi ni akíntọ́lá bí ọdún láti gbọ́ ra o. Ah, bàbá ọdún rí gbọ́ ra ẹ wá gba adìyẹ láti gbọ́ ra ah. ẹ bí ẹ ní ẹ má bọ̀ ẹ má bọ̀ n bá dàn wá gba adìyẹ ẹ wá gba tíkẹ́ẹ̀tì adìyẹ. kẹ farabalẹ̀ dé láti Ìbàdàn ẹ kàn jẹnu mọ́tò padà sí gbọ́ ra ni. gbogbo alága gbogbo alága. hello apá rẹ̀ nìkan ni ó kù wing hello bugari sínú ọ̀rá mi hello ẹ ti wà ń bẹ dá wa lóhùn mú mi mú mi mú mi hello ẹ kúrọ̀ lẹ́wọ̀ hello ó kọ yín bọ́ ẹ ti ń pè. Manzu Hamzat láti. Manzu. Oko. Manzu Manzu Hamzat. Bẹ́ẹ̀ni. ok láti hmm. pópó. látàkùfù àkùfù. Ah, ah mo rò pé ní pópó àtàkùfù ok ẹ wá gba léèsì ọ̀pá márùn tó dáa láti Apex Fabrics. hello. hello ẹ ẹ lẹ́mọ̀. èmi ni o. orúkọ yín. ọ̀yá bá mú mi bá mú mi bá mú mi. èmi ni mo ṣe bẹ̀rù. hello. èmi ni o. ẹ kúrọ̀ lẹ́ o. sẹ́yìn ni. orúkọ yín jàre. ẹ kúrọ̀ lẹ́ tí wàá bẹ̀ sẹ́yìn nìyẹn. Táírù Oyètúnjí. Táírù Oyètúnjí láti bo. Táírù Oyètúnjí Táírù. Táírù Oyètúnjí láti bo. Bẹ́ẹ̀ni láti road. apá abo ní wo road ẹ sọ̀rọ̀ dáadáa yẹ báyìí lẹ́ni fóònù. ẹ sọ̀rọ̀ ìyá fóònù. bẹ́ẹ̀ni wo road. ẹ máa bọ̀ kẹ́ ẹ wá gba àǹkárá ọ̀pá mẹ́fà. Ah, hello. hello. orúkọ yín. adéwọ̀n sùnmáyì láti olúndé. Adéọlá. Israel. látolúmi ẹ mú kanu mẹ́tẹ̀ẹ̀ta ká máa lọ. Adéọlá Israel látolúmi. ẹ mú kanu mẹ́tẹ̀ẹ̀ta ká máa lọ. ẹ mẹ́bùn tó wù yín. adìẹ. adìẹ. ẹ wá gba tíkẹ́ẹ̀tì adìẹ. ẹ ẹ ṣe o. Mm, a sọ ọbẹ̀ sọ ọbẹ̀ sọ ọpẹ́ o. Let's talk about it. Let's talk about it with, with Yinka Ayefele and EOB. tí ò bá pẹ́ ni ẹnìkan kì í pẹ́ṣẹ̀ a ò lè ralẹ̀ tán ká tún máa dájọ́ sí kíkọ́ ẹ̀ kò tiẹ̀ lè rí bẹ́ẹ̀ lọ́dọ̀ wa ní Rawlac Properties Limited torí gbogbo ìpẹ́ àti yọrin ìkọ́lé òun la ti ń tà láti mú àwọn oníbàárà wa donílé lórí láì dé ìjọ̀pẹ̀nu kásọ̀ ti sharp sand plastering sand gutter sand laterite granite àti stone dust gbogbo wọ̀nyí ló wà ní Rawlac Properties Limited ẹ ò nílò àti dààmú máa wábi tí ẹ ò ti ra ìpẹ́ àti yọrin ìkọ́lé yín tàbí bí ẹ ò ti wakọ̀ rẹ̀ dé ọ̀gọ̀ngọ̀ ibi tí ẹ ò ti lò torí rí káàkiri ìlú ìbàdàn àti agbègbè rẹ̀ lálẹ́ ìbáyín já irúfẹ́ yanrìn tí ẹ bá béèrè fún lọ́gán tí ẹ bá ti kàn sí wa lórí zero seven zero four thousand four seven four zero zero seven zero four thousand four seven four zero ẹ sì tún lè kàn sí wa lórí www.rpl.ng bẹ́ẹ̀ ni iléeṣẹ́ wa kalẹ̀ sí Rawlac Hub ìyànà Church Ìbàdàn dídonílé lórí ti dìrọ̀rùn pẹ̀lú Rawlac Properties Limited. thank you ló lè fakọkùnrin ọmọ dàǹgájíá má lè ṣèṣe akọni àtàṣedédé àgọ́ ara fóbìnrin iṣẹ́ ìdọ̀tí àti gẹ̀dẹ̀gẹ̀dẹ̀ ara nù kí la lè lò kojú ẹ̀ ayọ́tún magic flusher ni tó o bá ń gbọ́ jigijigi àbọ̀ ń gbọ́ gbàmúgbàmù tí gbogbo àgọ́ ara jí pépé tí ọ̀rẹ́ pẹ̀tì a jẹ́ pé ayọ́tún magic flusher nírú ẹni bẹ́ẹ̀ gbẹlura sàgbàdéwé sarúgbó domidanmáwò jọlọ ayọ́tún magic flusher láṣẹ lólómi sínú kékékèké àti nílá fún mọ̀lẹ́bí tewétegbò lẹ́wọ́ la fi pèsè kò sì sígbà tó o lè lò fọ̀dọ̀tí ara dànù kó o sì dènà àrùn tó lè tinú ìdọ̀tí ara ṣẹ́ yọ pẹ̀lú lílo ayọ́tún magic flusher o lè rírà ní gbogbo ilé ìtajà oògùn àtàwọn ilé ìtajà tó ń bẹ lágbègbè rẹ bẹ́ẹ̀ ló sì lè rí kólọ́pọ̀ yanturu lọ́jà àgbẹ̀ ní Ìbàdàn àtàwọn ọjà ńláńlá mìíràn a sì ń wá lágbàtà yíká orílẹ̀-èdè Nàìjíríà pé zero eight one six two four zero two three three three ayọ́tún magic flusher ọkọ̀ ìdọ̀tí inú ara. Let's talk about it. Let's talk about it. with, with Yinka, Aifale, and EOB. All right, we need to slow down a bit. ọ̀dà àkàrà ògùn eh, yìí kí la ti fẹ́ sọ̀rọ̀ ẹ̀sìn báyìí. Eh, ẹ̀yin méje àbí ẹ̀yin akọni tẹ́ jẹ́ méje. ẹ máa bọ̀ àwọn mẹ́fà tó kù nǹkan. wọ́n wà ní second to. dáhùn kó tó máa gbó bí bí fóònù lẹ̀ fún báyìí. bó o ní. àlàáfíà mọ̀ ni. n tó tiẹ̀ fún wa tún fi jọ mí lójú ní kí ló ṣe wá látẹ̀kọ́. Hmm. ọ̀dà yín ká hmm. ìwé kan bẹ lórí mi ìwé wo ó ní aláwìyé aláwìyé èwo aláwìyé èwo ní gbogbo aláwìyé pátápátá. ṣé ti gf ọdúnjọ apá kìíní ṣé gf ọdúnjọ. gf eh, ọdúnjọ. ṣé ti primary one. Hmm, ti gbà yẹn. ẹ ṣe akàmọ mú bẹ lónìí àbẹ. ṣé àbẹ̀bí àti òbí làwọn ọmọdé wọ̀nyí. òun ló kọ́kọ́ bẹ̀. ìyẹn wà ń bẹ. ti primary kí nìyẹn primary one nìyẹn wà. àbẹ̀bí àti òbí làwọn ọmọdé wọ̀nyí. obìnrin àbẹ̀bí ẹ ti gbé yẹn mú hmm. ẹ ti rí yẹn mú tán hmm. ẹ ti gbé wùrù báyìí. ẹni tó bá láláwìyé lé nìkan ló lè mọ̀ pé n tẹ́ ń sọ yẹn mm. torí ìyá fada ìrófẹ́ náà mi pa lórí aláwìyé mo ṣe mọ ti àbẹ̀bí àti ah, òde. mr kingbade mi ò lè gbàgbé. Ah, ìyá fada ìró. ṣé kásá mu níbi tí a ti rọgbọ́n kọ́. ẹ ọya mú un mm. Mm. à ń bọ̀ lórí ọ̀rọ̀ security o. ọya dá mi lóhùn máa ń yé. ọya. ènìyàn ṣòro ó dà. ta ló jọ bẹ́ẹ̀. ok. ó wà nínú apá kẹfà. apá kẹfà. ènìyàn ṣòro ó dà. ní ìgbà kan gbogbo àwọn ẹranko ìgbẹ́ àti ẹyẹ okógun ìmọ̀ pọ̀ láti lọ bá olódùmarè. òun ti tàn yín. pé kí ló dé tó fi dá àwọn lóró tó bẹ́ẹ̀ ó wù wọ́n láti máa yan fandafanda láàrin ìlú bí àwọn ènìyàn gbogbo àwọn ẹranko yìí sọ̀rọ̀ níwájú olódùmarè lọ́jọ́ náà bẹ́ẹ̀ ni àgbébọ̀ adìẹ náà dúró òun náà bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ yìí pé ohun tí ó tiẹ̀ ń bí gbogbo àwọn ẹlẹgbẹ́ òun yẹyẹ abìyẹ́ bí ẹyẹlé tòlótòló àti àdàbà nínú ni pé ọmọ aráyé ní láti kó wọn sínú àgò ní ọjà ìwọ̀sí mm. pátápátá gbà ní eléyìí jẹ́ fún àwọn àwọn náà fẹ́ bọ́ sí àárín ìlú irin sọ tiẹ̀ ẹkùn sọ tiẹ̀ kìnìún náà sọ tiẹ̀ olódùmarè abàmì àgbàlagbà tí ń bẹ lẹ́yìn gàgà mímọ́ onílé orókè àbíjọba lórí omi ọba tó jọba lórí jíjẹ bàbá òkè ragajìgì bàbá àwọn òkè ó farabalẹ̀ láti gbọ́ gbogbo ohun tí àwọn ẹranko wọ̀nyí ń sọ <laughs> ẹ̀yin ẹranko <laughs> ènìyàn ṣòro ó dà o ah, olódùmarè kò sí nǹkan tó ṣòro fún yín bẹ́ẹ̀ ni ṣùgbọ́n kí ló dé tí ẹ ò fi dúró ní àyè tí mo fi yín sí. Si gbogbo àwọn ẹranko yìí sàbẹ̀rẹ̀ sí kù sí ọlọ́run létí ọlọ́run wa ni ó dáa ṣe é rí igbó kan tí ó tó bí ibùsọ̀ mẹ́ẹ̀ẹ́dógún sí ibi tí kìnìún ọba yín ń gbé ńbẹ̀ ni kẹ́ ẹ máa lọ ẹ ó rí àdín èèyàn kan níbẹ̀ ní ọjọ́ mẹ́tàlá òní kí gbogbo yín kẹ́ ẹ lọ síbẹ̀ ẹ má jẹ́ ojú agogo mẹ́wàá òwúrọ̀ lọ tẹ́ fi débẹ̀ o hmm, tẹ́ bá ti débi àdín àdín òkun inú kòkò yìí ẹ bu àdín kẹ́ ẹ fi para ẹ dèèyàn lẹ́sẹ̀kẹsẹ̀ ni bẹ́ẹ̀ ni àwọn ẹranko yìí fi ìdùnnú àti ayọ̀ padà sí ibùgbé wọn o olódùmarè náà sì kọjá lọ sí ibùgbé rẹ̀ lókè hmm. nígbà tí ọjọ́ <laughs> nígbà tí ọjọ́ kẹtàlá pé <laughs> àwọn ẹranko yìí bá bẹ̀rẹ̀ mú ijójó wọ́n ti gbàgbé ohun tí ọlọ́run ní kí wọ́n ó ṣe ijó àti ayọ̀ náà pọ̀ káàkiri inú igbó ọ̀bọ jójójójó gbogbo orí rẹ̀ bó ìjímèrè jójójójójó kìnìún jójójójó a ó dènìyàn lónìí dènìyàn a ó dènìyàn lónìí jẹ́ dènìyàn wọ́n jójójójójójójó títí agogo mẹ́wàá fi kọjá lọ agogo mọ́kànlá kọjá méjìlá kọjá títí ìgbà tó di aago mẹ́rin àbọ̀ gééré ní kọ̀lọ̀kọ̀lọ̀ wá dáhùn pé a ah, a ò mà tí ì dé ibi tí <laughs> ibi tí Olódùmarè pàṣẹ fún wa wípé àdí ẹ̀yán wà wéré ọ̀rọ̀ di bí òòlọ yàgò díẹ̀ níwájú onírúurú àwọn ẹranko yìí bẹ̀rẹ̀ sí sá lọ síbi tí àdé wà ṣùgbọ́n nígbà tí wọ́n fi dé ibẹ̀ ọ̀sán ti pọ́n oòrùn ti pa àdé àdé èèyàn ti fẹ́ẹ́ gbẹ tán nínú ìkòkò ọ̀bọ tó lè sáré ju àwọn ẹranko mìíràn lọ ni ó sáré fò débẹ̀ ìwọ̀nba àdín tí ó kù ó sáré fi ó fi ọwọ́ kan ó fi pa ojú rẹ̀ ojú rẹ̀ jọ ti ènìyàn díẹ̀ ó fi ìdígbò yòókù sùkùsùkù àwọn ẹranko yòókù náà wọ́n bẹ̀rẹ̀ sí fọwọ́ pa ìkòkò lásà àti ilẹ̀ pàpà síbẹ̀síbẹ̀ náà wọ́n mọ̀ forí ìgboro ìlú o wọ́n ní àwọn ti di ènìyàn ṣùgbọ́n nígbà tí wọ́n yọ sí àgbòrò ìlú ah, inú bí àwọn ará pé kí ni àwọn <laughs> wọ̀nyí wá sí ní ìgboro àwọn ọdẹ pa díẹ̀ nínú wọn èyí tí ọwọ́ tó tẹ̀ bí ajá nǹkan kan náà ni wọ́n tún ń bá àwọn ènìyàn gbé ilé di òní olónìí. ọmọ tí mo máa ń fún ní kudos mo pàtẹ́wọ́ fún yín láì wòwe. láì wòwe. <laughs> báwo lẹ ṣe ń ha sórí náà. ó máa ń dúró ni. ó dàbí pé tí n bá ti gbéwèé tí mò ń wò yóò wọlé. a wọlé. a wọlé bí ìgbà téèyàn ṣe photocopy sọpọlọ. ṣé a rí ìkan lára àwọn ọmọ yín tí ó nírú retentive memory báyìí. Hmm, ṣùgbọ́n òun lọ nílànà sọ̀rọ̀sọ̀rọ̀ ṣùgbọ́n tẹ́ ẹ bá sọ pé à ẹ fẹ́ fún ní nǹkan o hmm. yóò bẹ̀rẹ̀ sí máa béèrè ní aṣọ déètì tẹ promise òun aṣọ àsìkò aṣọ pé a dẹ̀ mọ́ ní lára pé dandan àgbà báyìí àsìkò báyìí àwọn tó wà níbẹ̀ ńgbà náà a sọ fún wọn àfisẹ́lẹ́rì ọmọ ìpínlẹ̀ wo ni. ìpínlẹ̀ Ọ̀ṣun. apá abúlọ́ṣun iléṣà ti wò. Ah, bó ṣe jẹ́ iléṣà ẹ mú kan ni ṣé ìwé iléṣà ni mi. ṣèbí ti bàbá náà lèèyàn máa mú sá. ok ah, ìjẹsà ni. ìyẹn yóò lẹ́wọ̀ rẹ̀ àbá rẹ̀ á gbé. à á sọ̀rọ̀ tá a bá ṣe tán ẹ lọ mọ ṣe nǹkan lówe mọ̀ ń bọ̀. ẹ rọra mú mi o kẹ mọ́ bàá jí mi. ẹ pẹ̀lẹ́ sà kúrọ̀lẹ́. kúrọ̀lẹ́. ẹ ra sà ẹ lo ohun tá a fi sétí ni wọn fún yín ó wà nbẹ. ok hmm. ẹ jẹ́ àwọn sọ̀rọ̀ náà. ẹ ń gbọ́ wa dáadáa báyìí. bẹ́ẹ̀ni sá. ẹ pẹ̀lẹ́ sá ǹjẹ́ lẹ máa jẹ́ ká mọ orúkọ yín sá. bẹ́ẹ̀ni. iṣẹ́ kí lẹ̀ ń ṣe. mo jẹ́ onímọ̀ ìjìnlẹ̀ nípa ètò ààbò. ẹ gbé kínní yẹn sókè síbi ẹnu yìí. onímọ̀ ìjìnlẹ̀. onímọ̀ ìjìnlẹ̀ nípa ètò ààbò. kí lorúkọ yín sá. orúkọ mi ni Adéníran Adélẹ́yẹ ẹ gbọ́ wa ní ìjẹ́ ẹ jẹ́ kí n sáré fi síta pé arábìnrin tó pè mí ní àárín ọ̀sẹ̀ tí wọ́n sọ fún mi nípa ọlọ́pàá tí mọ́tò gbá tí wọ́n sì bá mi sọ̀rọ̀ tá a jọ ládéhùn pé aago márùn-ún nírọ̀lẹ́ ìní pé ẹ máa wá mò ń ṣe ń retí abẹ́ ẹ bá mi wo reception kò má jẹ́ pọ́n ti wà ń bẹ̀ ọ̀rọ̀ hmm. dàbẹ́ ni pé ó ti bẹ́yìn yọ o. o tún o tún fẹ́ ní ó ti ní kelẹ̀ gbà. ọ̀tọ̀ ni nǹkan tẹ́ni yẹn sọ ní ìjẹ́ẹ̀dógún nígbà tó pè látòrí fóònù tá a fẹ̀ lójú ní ìjẹ́jọ́ tá a fi ń. ìjẹ́jọ́ náà ló pè láyínká. ṣé ìjẹ́jọ́ ló pè ní. rárá ìjẹ́jọ́ ni kọ́kọ́ pè ẹ́ kémi tó dé níjẹ́jọ́. ẹ̀ẹ́ ìjẹjọ ogun ló pè ṣẹ́gun má wà bí mugu ìjẹjọ ni torí kó lọ́ọ̀bì kan kó tó dé ni ṣé mo bá ẹ lórí ètò ó bá mi lórí ètò ni ìjẹjọ ni sọ pé o sọ́ọ̀rì máàkì yẹn ò ní kó ranjú. mélòó lójú mi tí mo rán àwa méjèèjì àdúró bojú lọ́rùn. yẹn ò ní kó ranjú o yà ń sun mi lórí imú. ó dà bẹ́ẹ̀ <laughs> it's a sign of good health. ara gírí dàgbé nìkan ọ̀dà náà wọ́n ní láàrin ìjẹ́jọ́ sẹ́ni hmm. àwọn nǹkan kan ti ṣẹlẹ̀ láàrin ọ̀sẹ̀ tí hmm. èmi gẹ́gẹ́ bí ẹnìkan ò tí ì fìdí ẹ̀ múlẹ̀ ká ní pé arábìnrin tó bá mi sọ̀rọ̀ yẹn láǹfààní àti wá tàbí pè mí sórí nọ́mbà tí wọ́n pè mí sí ní àárín ọ̀sẹ̀ yẹn tẹ́ ẹ̀ bá lè wà ẹ pè mí kí n béèrè ọ̀rọ̀ bíi méjì kan lọ́wọ́ yín lábẹ́ aṣọ hmm. ọlọ́pàá tí nǹkan ṣẹlẹ̀ sí. Si, tí wọ́n fi mọ́tò gbà á àtẹni tó pè tó ní igbádogóje èrò wájà wọ́n ní gbogbo gbogbo tí wọ́n sọ wọ́n pè ní kàntankàntan hmm. Hmm. wọ́n ní ìbádùn bá wọn ká ní pé arákùnrin yẹn á pàdé àwọn ń bí lẹ́nu ṣùgbọ́n mi ò tí ì rí kankan nínú àwọn méjèèjì hmm. à ń sọ̀rọ̀ ọlọ́pàá ní ìjẹ́jọ́ ní pàtàkì jùlọ gbogbo àwọn agbófinró pátápátá èyí tí wọ́n ń là á kọjá lẹ́nu iṣẹ́ tí wọ́n yàn láàyò ìfẹ́ tẹ́lòmíì ní sí iṣẹ́ yìí ló fi ń ṣe kì í ṣòwò tó ń rí ń bẹ̀. bẹ́ẹ̀ni. àwọn iṣẹ́ kan wà tó jẹ́ pé èèyàn dìídì ní ìfẹ́ sí ọlọ́run sì ṣe àmì sí hmm. ló fi ń rí èrè iṣẹ́ tó ń ṣe. a sọ̀rọ̀ débi bí tá à ń bú iṣẹ́ ọlọ́pàá a sọ̀rọ̀ débi bí à ń yin iṣẹ́ ọlọ́pàá bó ṣe kù náà ló sì tún ṣẹ́kù wọ́n ń ṣe dáadáa wọ́n sì tún ń ṣe dáadáa lọ́nà kejì ṣùgbọ́n ẹ jẹ́ ká sọ gáskíá ìyà tí ń jẹ ọlọ́pàá gan ó pọ̀ gan tó yẹ pé ẹ bá rí míì. kójó kó bá yín sọ̀rọ̀ kó sọ tó ń là kọjá a máa ṣe ẹ̀yìn náà o ẹ o ó dà pé èyí tún rìn súnmọ́ wọn díẹ̀ ó dà pé òkè nìyẹn ọlọ́pàá ti máa ń wá. òkè bíi báwo. ẹ kúrò lẹ sà òkè ni à ń sọ̀rọ̀ ọlọ́pàá mm. à ń sọ̀rọ̀ àwọn road safety à ń sọ̀rọ̀ àwọn lasma lasma àwọn oesma àwọn gbogbo kí ló dé tí wọ́n máa ń rọ̀ mọ́kọ̀ jàǹbá tó wà lẹ́nu ọkọ̀ wọn àrò ọ̀dà ǹjẹ́ irú ìgbésí ayé tó yẹ kí àwọn ọlọ́pàá àbí àwọn agbófinró máa gbé ni wọ́n ń gbé mm. àwọn fọ́nrán kan wà tí àwọn èèyàn wa tí wọ́n wà ní Sambisa forest tí wọ́n fi ránṣẹ́ sí mi lára àwọn ọmọ ológun ilẹ̀ yìí tán jẹ́ bí ọ̀rẹ́ mi kí wọ́n tó lọ sí Sambisa téèyàn bá rí àwọn nǹkan tí wọ́n fi ránṣẹ́ kò ṣeé máa sọ. ìgbín ìgbò ṣe é wò. ibo ló ti wọ́ wá ṣé ọlọ́pàá ò lè jèrè wàhálà wọn ni àwọn ni wọ́n ń dàyà akọkú àwọn la máa pè kí wọ́n wá wá rescue àwa yìí náà látùn mọ́. ní ìsìn báyìí tẹ bá wá pè wọ́n pé nǹkan ṣẹlẹ̀ wọ́n á sọ fún yín pé ṣe bẹ́ẹ̀ yẹn lè pariwo endsars ń jò níyì ọ̀dà kọ̀sọ́kọ̀. bọ́kọ̀ tí ẹ wà mo ní èso epo. tí a wá jẹ́ bíi security experts àbí tẹ́ ẹ mọ̀ nípa safety kí lè rí sọ sí i torí ọ̀rọ̀ ọ̀rọ̀ ọ̀sẹ̀ tó kọjá yẹn mú yín lọ́kàn gan. bẹ́ẹ̀ni ẹ ṣe mo dúpẹ́ ṣe rí gbogbo iṣẹ́ pátápátá hmm. òun ló ní ìjàmbá tiẹ̀. bẹ́ẹ̀ni. ṣùgbọ́n ẹ jẹ́ kọ́kọ́ lù yín lọ́gọ̀ ẹnu torí iléeṣẹ́ fresh fm ẹ̀ ń ṣe dáadáa inú aráàlú sì ń dùn láàárọ̀ yìí a ti sọ̀rọ̀ nípa ètò ààbò ní Abẹ́òkúta ní Fresh FM mhm. tí mo wà lórí ètò yín kan lórí bá a ṣe ń palẹ̀ mọ́ àwọn ọmọ tó fẹ́ wọlé mhm. pẹ̀lú Samson Akíndélé ńlá tó ti ń ṣe yìí ẹ̀ kúkú gbowó lọ́wọ́ anybody mhm. ṣùgbọ́n ẹ̀ ń ran aráàlú lọ́wọ́ ni ẹ̀ ṣe Olúwa túbọ̀ máa gbé yín lórí sókè now ẹ ṣe rí gbogbo tá a ti ń sọ bọ̀ láti ìjẹjọ́ a sì ń sọ nípa ìṣòro ìṣòro ìṣòro àìtí sọ kí ni ohun tí a lè ṣe láti ọ̀nà àbáyọ gangan ló ṣe pàtàkì nítorí gbogbo iṣẹ́ láyé yìí ló ní ìjàmbá tiẹ̀ bẹ́ẹ̀yàn jẹ́ awakọ̀ lójú pópó ó ní ìjàmbá tó lè ṣẹlẹ̀ sí mhm. bẹ́ẹ̀yàn jẹ́ èrò inú ọkọ̀ ó ní ìjàmbá tó lè ṣẹlẹ̀ sí hmm. bẹ́ẹ̀yàn jẹ́ ẹni tó kàn ń rìn lórí títì lásán tó ń kọjá lọ tó yẹ kó máa rìn lórí nǹkan tá à ń pè ní pedestrian eh, eh, path hmm. ó ní ìṣòro tó lè ó ní ìjàmbá tó lè ṣẹlẹ̀ sí hmm. bẹ́ẹ̀yàn ń kiri ọjà Hmm. lẹ́gbẹ̀ẹ́ títì kò má jẹ́ kó dúró ó ní jàǹbá tó lè ṣẹlẹ̀ sí i hmm. gbogbo àwọn kinní yìí ni àwa tá a mọ̀ nípa ètò ààbò tá à ń pè ní safety lákòpapọ̀ tó ń jẹ́ road safety kì í hmm. ṣe pé awakọ̀ nìkan pàápàá jùlọ ètò ààbò yẹn ó tún súnmọ́ àwọn ẹ̀ṣọ́ orí títì gẹ́gẹ́ bí ọlọ́pàá gẹ́gẹ́ bí road safety ìgbà míì wà gan àwọn custom a máa ń rí wọn lórí títì now àmọ́ oríṣiríṣi ìjàmbá tó lè ṣẹlẹ̀ a ti rí ibi tí irú ilé ìtẹ̀sọ ní ọ̀sẹ̀ tó kọjá tí mm. ọkọ̀ gbá ọlọ́pàá mm. a ti rí oríṣiríṣi ẹni tó jábọ́ a ti rí oríṣiríṣi iṣẹ́ rí tó bẹ́ẹ̀ jù bẹ́ẹ̀ lọ èmi á sọ̀rọ̀ nípa ọ̀nà àbáyọ ju ìṣòro lọ ọ̀nà àbáyọ àkọ́kọ́ ni pé iṣẹ́ rí ọlọ́pàá ò dá ọlọ́pàá ò dá ti gbogbo wa ń pariwo ǹjẹ́ a ti fìfẹ́ hàn sọ́lọ́pàá bí gbogbo wa la máa ń rò pé ọ̀tá wa ni ọlọ́pàá mm. ọlọ́pàá ò kì í ṣe ọ̀tá wa. Mm -hmm lọ́nà ìgbà míì wọ́n tún lè jẹ́ ọ̀tá wa hmm. ẹ̀yin ẹ máa wò sà tẹ́ bá ń wa ọkọ̀ yín bọ̀ tó bá jẹ́ ọkọ̀ tó ní afẹ́fẹ́ tó tutù hmm. tẹ́ ti rí ọlọ́pàá lọ́ọ̀kan hmm. kẹ́ tó débẹ̀ tẹ́ ẹ bá mú gíláàsì yín tẹ́ ẹ bá ṣe wálẹ̀ tẹ́ ẹ dé ọ̀dọ̀ àwọn ọlọ́pàá tó jẹ́ ẹ̀yin lẹ kọ́kọ́ kí wọn ah, ọ̀gá ẹ káàsán ẹ iṣẹ́ o iṣẹ́ ni wọ́n ń ṣe ọlọ́pàá tó wà nú òrùn látàárọ̀ di aago kan ọ̀sán tí wọ́n débẹ̀ tó jóun ló kọ́kọ́ ń kan gíláàsì fún ẹ kó wind down ah. kó dáa ẹ jẹ́ káwọn náà ṣe bẹ́ẹ̀ ni tẹ bá ti fẹ́ sún wọn. so man pé ká ti wind down. kẹ́ ti wind down fúnra yín tó wá alẹ́ ni kẹ́ ẹ ti tanná inú ilé inú hmm, ọkọ yín bẹ́ẹ̀ ni kàn ti rí i pé ẹni yìí ó fẹ́ dúró fún mi lóòótọ́ lóòótọ́ hmm. tẹ bá sì ti débẹ̀ ẹ̀yin ẹ ṣe ọ̀yàyà pẹ̀lú ọlọ́pàá ẹ wo orúkọ ẹ fi kí ẹ pè kí ẹ kú iṣẹ́ ẹ kú àtàárọ̀ láti bí ọdún karùn-ún ọlọ́pàá ò yẹ̀wé ọkọ̀ mi wò rí ìwé ọkọ̀ mi ò sì kò lè má pé àwọn ọmọ mi máa ń bí mi léèrè pé ah, báwo lẹ ṣe ń ṣe dádì ẹ̀yin orí bẹ́ẹ̀ mi ṣe ṣe pẹ̀lú ọlọ́pàá ń sìn mo kí mo ṣọ̀yàyà ní ọjọ́ kan mò ń ṣe ọjọ́ ìbí kan mo dẹ̀ lọ káàkiri gbogbo ibi tí ọlọ́pàá wà ní Ìbàdàn tágbára mi ká bottled water lásán ni mo fún wọn tútù ẹgbà ẹkùṣẹ́ àtàrọ̀ ẹgbà wọ́n dẹ̀ ń gbà lọ́wọ́ mi pẹ̀lú wọ́n tó ń ṣàdúrà pàápàá mm. ǹjẹ́ a ti fìfẹ́ hàn sọ́lọ́pàá èmi gẹ́gẹ́ bí ẹnìkan mo wá rò lọ́kàn mi pé ok kí la lè ṣe á dá àwọn ọlọ́pàá ní ẹ̀kọ́ á fún wọn ní àwọn ohun tí wọ́n lè máa ṣe lójú pópó láti fi máa dáàbò bo ẹ̀mí ara wọn nọ́mbà àkọ́kọ́ ni pé ọlọ́pàá tó wà lójú pópó tó wọṣọ dúdú hmm. ẹni tó ń wakọ̀ bọ́ lè má rí lótìtọ́ àti lódodo ni uniform wọn jẹ́ dúdú hmm. ṣùgbọ́n aṣọ kan wà tí à ń pè ní aṣọ iná aṣọ mọ̀nàmọ́ná tá à ń pè ní reflective jacket hmm. tó yẹ kí gbogbo ọlọ́pàá tó bá lójú pópó ó ṣọ̀sán ni ó ṣalẹ́ ni ó yẹ kí wọ́n máa wọ̀ sọ́rùn wọn tíjọba ò bá fún wọn táwọn ò dẹ̀ rówó rà á lágbára ọlọ́run àwa ti kọ ìwé sí àgọ́ ọlọ́pàá márùn-ún nìbàdàn yìí màá ṣe ìdánilẹ́kọ̀ọ́ màá dẹ̀ fún wọn ní reflective jacket yẹn at least màá fún wọn ní mẹ́wàá mẹ́wàá mo ti kọ lẹ́tà sí àwọn kọ̀ọ̀kan bẹ́ẹ̀ tí wọ́n sì ń dáwọn retí wa kò sẹ́ni tó fẹ́ fún mi lówó ìdánilẹ́kọ̀ọ́ tí mo fẹ́ lọ ṣe owó lèmi náà fi kọ́ àti ìlú òkun eh, òkè òkun àti ti nàìjíríà ń bí ṣùgbọ́n èmi ti sọ pé gbogbo ohun tí ọlọ́run fẹ́ mi gẹ́gẹ́ bí ẹ̀bùn màá ṣe fún ará ìlú láti fi hàn nípa ìfẹ́ kristi jésù tí mo gbàgbọ́ kì í ṣe gbogbo èèyàn ló máa wà ní orí àga ìwàásù ọ̀nà tẹ́mi fẹ́ fi fi ìfẹ́ hàn sí aráàlú nìyẹn ní ìgbà tí second wave covid nineteen dé tí gbogbo wa pariwo fúnra mi mo lọ sí ilé ìwé tó jẹ́ tìjọba bíi ogún mo dẹ̀ lọ fín kinní síbẹ̀ pẹ̀lú ìyọ̀ǹda àwọn tó nílé ìwé àwọn bíi principal nǹkan nǹkan a lọ fín àwọn ilé ìwé yẹn nígbà tá a rí i àwọn ọmọ